everybody. tẹ̀síwájú nínú ìtàgé àrà àdàbẹ̀ mọ́fúrájì lè fi à ń kà lọ. láàrin bá wà ní ojú ọ̀nà ọ̀sùnmọ̀ fúnfí ìdá fáfòfò. ìwà tó fi ń da nígbà tí èèyàn bá ti gbàgbọ́ yé àti wí àwọn àhàdís lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé yìí ṣùgbọ́n níbi tí adé ọ̀hún náà ni àdìsí Abu Darda èyí tí Ummu Darda tí wọ́n múrò wá nípa Abu Darda wípé ó nàró ó ń sinẹ́ fílà lóru wọ́n á bẹ̀rẹ̀ sí ní sunkún tí ń sọ pé Allahumma ahsanta khalqi fahassin khuluqi ìwọ ọlọ́run ó ti tún ẹ̀dá mi ṣe jẹ́ kí wà mí náà dà. wọ́n ní àdúrà yìí lọ tẹnu mọ́ sílẹ̀ fi mọ́ mọ́ wá ní rẹ̀ àbàdàndá kí ló fà tó ṣe pé àdúrà yìí náà lọ sàn sí àdúrà ọ̀sàdúrà kan lóru yìí ju husnul khuluqi lọ òun ló ń tọrọ dọ̀ ọlọ́run ìwà tó dáa. àbúdàdà wa ni ó mọ dáadáa dáadáa ju. ẹrú tó gbà fà fún ọlọ́run ọba ìwà rẹ̀ ọ̀dà títí tíwà yẹn máa fi mú wọ àlùjànnà àti wípé ìwà rẹ̀ lè burú títí tíwà bí burú yẹn ó fi mú wọ náà àti pé ẹrú ọlọ́run tó gbà fà fọlọ́run á máa foríjì kódà bọ́ wà lójú oorun eléyìí bá tún ní béèrè lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó tún béèrè pé ya Aba Darda bóò láti forí jẹni tó wà lójú oorun ọ̀ní bẹ́ẹ̀ nígbà tí arákùnrin rẹ bá dìde ọ̀nìyàn náà fílà lóru kẹ́ni ẹ wá ń bẹ lọ́hùn ọ ń bẹ lọ́hùn ọlọ́run wá gbàdúrà rẹ̀ ó tún wá ṣàdúà fọmọ ìyá rẹ náà tíyẹn dẹ́ wà lójú oorun ọlọ́run wá gbà níbẹ̀ yẹn ajá sí pé èèyàn wà lójú oorun ó sì tún padà ń rí gbígbà àdúrà lójú oorun pẹ̀lú àdúrà ọmọ ìyá rẹ̀ káfíń ní hadith yìí mẹ́ẹ̀dógún dọ́yìn àfi tí ẹ lẹ <clears throat> torí arákùnrin kan tó ń pè ní shahar ẹ̀rí kan tó fi haddathana Abdul Jalil bunu Atiyya an shahar shahar yẹn ẹni tó lẹ́ni rajulun da'if ṣùgbọ́n ká máa ṣàdúrà pé ìwọ ọlọ́run ọtí jẹ́ kẹ́dà mi da jẹ́ kí wà mí da hadha alhadith sahha marfu'a hadith yẹn lálàáfíà ní ohun tá a lè lọ gbé bá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní dábàá lọ àlè ẹ̀rọ wa <coughs> nọ́mbà seventy four níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn súnánà lè fi tọrọ bí ọ̀rọ̀ pákó nkankan yàní ìrìwá òlùkọ́lé ìmọ̀nẹ́rì sẹ́bì ìyẹn tí wàá ti ṣe fún Al-Albani rahimahullah wọn kọ wọn kọ àwọn àhàdìsì tọkọ wa nínú ìrìwá sọ pé gbogbo ojú ọ̀nà táwọn àhàdìsì yẹn gbà wá pátá lọ́lẹ̀ pàápàá jùlọ ẹ̀rí bẹ́ẹ̀ nìkan ṣe ìbéèrè ń bí wípé ìjẹ́ orin lẹ̀ yìí pé téèyàn bá wo dígí òun lèèyàn máa ṣàdúrà yìí gbogbo àwọn àhàdìsì tó wá lórí pé téèyàn bá wo dígí lèèyàn ṣàdúrà yìí àdìsì ọ̀hìn fún gbogbo ojú ọ̀nà tó gbà wá torí gbogbo ẹ̀ lẹ tọ́kàn bá tiẹ̀ dá díẹ̀ lásọ yìí pé wọ́n túnra wọn ṣe wọ́n máa gbéra wọn gbọ̀n gbogbo ẹ̀ ọ̀lẹ ni wọ́n báyọ̀ kọ́lẹ̀ ti lè kọ́ náà wọ́n sọ pé ẹgbẹ̀rún ìrà ẹ̀ wọ́n pé ọ̀lẹ làwọn ìrà tí wọ́n lè gbé ṣúgà. ẹ̀bẹ́ náà ni gbogbo àwọn ahadisi tó wá lórí pé bí yẹn bá wo gíláàsì ìgbà yẹn lèyìn tó sọ wípé ìwọ ọlọ́run bó ṣe ní kí ẹ̀dá mi dà yìí dákúnjẹ́ wà mí ní ọ̀dà lẹ́kìn atúwá rí hadith méjì míì tíyẹn lálàáfíà ṣùgbọ́n sọ̀rọ̀ awojigi awojigi mbẹ́ wọn ni hadith yà wá Aisha radiyallahu ta'ala anha àti ọwọ́ àni musa ni imam ahmed rahimahullahu ta'ala ìyẹn gbádùn dáadáa ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ àwo gíláàsì àwo gíláàsì ládùúsà torí bẹ́ẹ̀ tí wọn dáhà máa ń dólé lórí púpọ̀ jù wọn ni tún dé o wọn tún dáa bá wo gíláàsì ká tún á ọmọ àṣàdó àyẹn mọ́ ṣùgbọ́n kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwo gíláàsì àwo gíláàsì gbogbo àwọn ìtọ́ wa kọ́dà omi tún wípé eh, kò sì gbé ojú mi jìnnà sínú eh, ó tún wà ń bẹ̀ ọlọ́run tó pé. Asanta khalqi oníkẹ́dá mi da fahasin Koloki náà àti wípé ẹni ọba wù ọmọ ní kó rẹwà gbogbo àwọn kìíní yẹn pọ lóríṣiríṣi àwọn ìgbà wa wa wọn da fún àwọn àhàdìsì tọ́lá láàfin akọ débi pé káàkiri ṣùgbọ́n pọ̀ lọ́rọ̀ àwòdìgí àwòdìgí kò ní nínú mo rò bí yẹn ti clear díẹ̀ so onítẹ̀síwájú nínú àhàdìsí báàbò yìí ìpè ìwà tó dáa nígbà tí yẹn bá ti gbàgbọ́ yé rẹ̀ wọ́n fi hàn pé òun tá a lè máa bẹ lọ́hùn ẹni ẹ̀rí kóru náà ní àfa àbúdá dáa náà ló fi sí ó sì dájú pé ńlérò pé ń wo gíláàsì nígbà tí fi irun wọn ní kí so hadithi mi tí a tún fẹ́ mú báyìí wọ́n ní hadathana abu nu'man. hadathana abu nu'man. قال حدثنا أبو عوال عن زياد بن علامة عن أسامة بن شريف قال كنت عند النبي صلى الله عليه وسلم وجاءت أعراب ناس كثير من هنا وهنا فبكت الناس لا يتكلمون غيرهم فقالوا يا رسول الله علينا أرض في كذا وكذا أبو نعمان حدثنا ọsùn sọ̀rọ̀ fún wa wípé Abu Nu'man náà ni Abu Awana yẹn náà sọ fún wa yìí kpọ́rọ̀ ìwà látọ̀dọ̀ Ziyad bùnú Alaqa Ziyad bùnú Alaqa Ziyad bùnú Alaqa náà ni ọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ Usamata bin Sharik ó ní mo wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wa ja'atil a'rabu. àwọn lábá oko kan wá dé nẹ́ẹ̀sùn kẹfíyọ̀ kọ́dà àwọn èèyàn àwọn èèyàn kan wọ́n ń sọ báyìí àwọn èèyàn kan pọ̀ níyìn yẹn náà àwọn èèyàn àwọn ènìyàn lọ irun ohun tí na wá ń sọ lọ́dà ní sọ̀sálà àwọn ni pé ji Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run alaina wà wa. àbí sára àmùlọ jẹ́ fún wa nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí sá dẹ́sẹ̀ lórí ẹ̀ ẹ́ dẹ́sẹ̀ ní nǹkan báyìí. wọ́n ní sí àṣìyá. ẹ níbi àwọn nǹkan tó pọ̀ sínú àwọn àlámọ̀rí téèyàn lè kó sínú ẹ̀ tí ò burú òun ni wọ́n ń bi ànẹ́bí bí kéèyàn sọ wípé téèyàn lè jẹun àárọ̀ kùtù háì ànẹ́bí ò ní bẹ́ẹ̀ ni èèyàn lè jẹ kùtù háì téèyàn lè mú mi tó bá jẹun tán. arábíọ́ ni bẹ́ẹ̀ ni ìyẹn lè mú mi tó bá jẹun tán àwọn nǹkan tí ọ̀sà burú. yáàkì yáàkì lẹ́sà máa kú ya ẹrú ọlọ́run wàdà allahu haraja ọlọ́run ti gbé kúrò fún yín. àyàfi ọmọ nìyẹn kan tó ṣe pé ẹ̀kọ́ tá a rọ̀dọ̀ mọ́rọ́ àǹdólmẹ́ ọ̀dà kàlẹ́rì hàrìjà wàhálẹ̀. àyàfi ọmọ nìyẹn kan tó ṣe wípé ó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. ẹ ọ sọ̀rọ̀ ènìyàn kan lẹ́yìn zolman ẹ ní tàbọ̀sí ọ̀dà kàlẹ́rì hàrìjà wàhálẹ̀. ìyẹn ò mú o irúfẹ́ ni ẹ lálẹ́ sọ pé ìyẹn ti lẹ́sẹ̀ lọ́rùn pẹ̀lú ohun tó dánwò yẹn kódà wọ́n ti ṣiṣẹ́ nǹkan tó lè fa ìparun fún un ká má gbàgbé pé wọ́n pé tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé fa sàárè téèyàn ọba síwọ́ ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ìka máa ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ìṣesí àwọn ẹ̀rí pé gbogbo ẹ̀ náà ojú sẹ wọn nìyẹn tó pé wọn máa ń jókòó ẹlòmíì sílẹ̀ ó fi sú báyìí kò sí nǹkan míì kù wọn bí àníyàn sọlá nípa àwọn oríṣiríṣi òjíṣẹ́ Ọlọ́run ni àwọn eléyìí ò burú òjíṣẹ́ Ọlọ́run ẹ ń sọ ti gbẹ́sẹ̀ kúrò fún ọmọ nìyẹn àyàfi yẹn kan tó ṣe yí pé sọ̀rọ̀ ẹ ó gé ọmọnìyàn kan kù ní tàbùsù ìtumọ̀ rẹ̀ ni pé ọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn fàdáàkà lẹ́bi hàríjà wàhálà ìyẹn gẹ́lá lè sọ pé ó dẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn kódà ó ti ṣe nǹkan tó lè fà parun fún un. ọ̀rùn ya Rasulullah alẹ́kàdá wa. wọ́n tún wá bí òṣìṣẹ́ ọlọ́run lè rè kí ọ dáa ṣé tá gbádùn tá lè lo oògùn sá. ọ̀rùn. نعم يا عباد الله تداووا فإن الله عز وجل لم يضع داء إلا وضع له شفاء غير داء واحد غير داء واحد آه wọ́n á nílò òjíṣẹ́ ọlọ́run á ní tàdáwà oògùn ká sí àìsàn tí bá ń ṣe wá. ojúṣe ọlọ́run ní na'am ya ibadallah ẹ̀yin ẹrú ọlọ́run tàdáwà o káyìsàn bá ń sin yẹn lóògùn o fa inna Allah azza wa jal nítorí pọ́lọ́wọ́n ọba ọba òun ọba tó tóbi yẹn lam yad'a da'an kò ní fi àìsàn kankan lẹ̀ illa wada'a lahu shifaa àyàfi kọ́ ya fi o. ó fi oògùn tí a lò sáìsàn yẹn sí rírọdá ìwà ìdè àfẹsán yọkan ní òsèké ní olóògùn ẹ̀rí máa bẹ lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọn á ní ni ó káwá sọ pé alóògùn tí a lò fún tí ó fi di ẹ̀ráwọ̀ ẹ̀ lọ́n láwọn ń ṣe àjídèwe wọ́n ní kólúgúnlúgún èkúléwe àwọn àkàṣẹ̀ darúgbó wọ́n sì máa padà sá lóhùn ẹ̀yẹ́ wọ́n ní tí alákàbá ló mọ̀ ká àkàgbé àkàgbé ló dìde ti dé sínú agbada ó lóhùn ọmọ yẹ ìwọ̀n agbada ọ̀gá nígbà tí ọba sáyè mọ́ ìbágbada ó sì mí ń jẹ ẹgbẹ́ kò síbi tí mo fẹ́ gbà sí mọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ogbó ìyá wọn ṣe sọ wípé ẹja lóògùn wọn lọ́fà ọkùnrin akọrin yẹn ló sọ wípé sẹ́yìn mú túta káàlì ìfàlẹ̀ háyá tí fàmọ́ ìyá yín sàmọ́nì nàá òòlà là abá àlàkàyẹsẹ̀ àmọ́ ọlọ́dẹ ti sú mi àwọn àlàbọ̀rùn ìgbésí ayé wọ́n ti sún mi wàyí o wọ́n ní jẹ́ ń sọ fún ọ ẹni tó bá lo eighty years láyé ọ yẹ kí nǹkan sùn o ẹja ti ń dùn lẹ́nu àwọn yẹn lè má dùn lẹ́nu tẹ ọ bàbá àti bíi ọdún ìrì kókó rẹ ẹ̀rí ẹlẹ́hẹ́rọ́mù nìkan ní ológun àwọn kan bá sọ wípé mi ògùn ládé yẹn. wọn bá ní ebi ogbó lásán nìkan ni olóògùn bí èèyàn ọba lówó lọ́wọ́ ní àìsàn ni lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba àlekà láti jẹ́ kó yé wa yí pé òun lòun máa ń pín ìjẹun òun máa ń pín inú nǹkan tó sì wà nú àkọọ́lẹ̀ tọ́lọ́run ní kí ibi ló wà sọ fáànù sọ̀tún lẹ́nu òun ni pé ẹ̀mí kẹ́ òun ní kú láyé yìí tí gbogbo arísìkí ẹ̀ máa fi pé ó dìgbà ọba jẹ tán àwọn bá ní ajá sí wípé àìlówó lọ́wọ́ yẹn náà kọ́ àìsàn ni wọ́n bá ń lọ sóògùn owó irú oògùn bẹ́ẹ̀ yẹn kọ́ ọ ẹni tí bá ń ṣe léyìn òfin náà la máa fi wọ́n dẹ̀ sì wówó lọ́nà tí ì sọ̀nà rẹ̀ kátó àlọ́ pẹ́ lómi ìjọba àti ẹ̀sìn wá ṣe nú wọn ó lè tún lọ pa yẹn ó lè tún lọ pa yẹn lẹ́yìn pé ó jìyà. pé òpin náà ni atúndíyà pé ó pààyàn nígbà tó ń ti rí ipa láyé mi báyìí. ju oògùn ogbó nìkan náà ni ni òsì ó yẹ kóògùn sọ lè máa kóògùn sọ wà kí kọ́kọ́ fi máa jáàmù wọn á sòsòkúsò mọ́nú ọkọ̀ àbí kó so méjì sí àárín àbí kó ṣe pé òun náà ka àyàn wà lọ́wọ́ ẹ̀ ni. ìkẹ́ ogbó nìkan ni olóògùn sọ. àwọn yẹn bá tún polówó oògùn tọ́létọ́lé oògùn sọyè gbogbo àwọn oògùn bẹ́ẹ̀ yẹn sẹ́hérò ni abógun tajà wọ́n lè ní ajíjọlá ànẹ́bí ó yẹ kó sọ pé ajíjọlá àṣetání ajíjọlá àṣetání tọ́lá látà nẹ́bí ìfilẹ̀ ọlọ́jà kó má ṣe kí sunbi ọjà rẹ̀ wọ́n dẹ̀ sòdodo pẹ̀lú ọjà rẹ̀ láì fi tó bá wà ń bẹ̀ kó sọ fáwọn yẹn ló bá tán kó dẹ̀ máa bẹ lọ́hùn. kéèyàn máa sọ pé òka ni kéèyàn fi sọ́wọ́ àbọ̀ máa fi kíní sínú ọjà tó ń tà yẹn ajíjọlá àṣetánì ni kìí ṣe ajíjọlá nẹ́bì mọ́ ẹni tí ọjọ́lá nẹ́bì kò gbogbo eléyàn. ṣéun táwọn èèyàn dà ni ò sí. wọ́n lè láwọn fọmọ tó fẹ́ ṣe lọ́mọ òun fẹ́ ṣe ọba lọ rí àpá kan àwọn àpá wọ́n máa ń dìgbẹ́ nípa ọbẹ̀ ṣe wáyẹ́kì ọ̀hà lọ rí ọba ní kọ́ mú ten thousand wá ẹ̀sùn mọ́kọ́ mú bẹ́rù rẹ̀ wá àwọn ọba rẹ̀ ni owó tí wọ́n sì ń san lówó wáyẹ́kì kí wọ́n tó yé ni ẹ̀hàn pé ìpayà owó yẹn náà ni nígbà yẹn tó ìpayà owó yẹn náà ni òun ni bàbá yẹn wò pé kó má wọgbó kóun sì ṣe wúwú pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ẹ̀. wọ́n sàn ní kọ́ lọ ten thousand òun lòun ń bọ̀ ọwọ́ apàdà mú ten thousand wá ọmọdé ẹ̀sẹ̀ sáàmù ọ̀fàṣì. ẹni tí bàbá yẹn wá ń sí la gbélé yẹn yẹn máa máa sa gbogbo ẹ̀ pé ní ti ẹ̀yẹn gẹ́ lọ́padà fẹ́ẹ̀lì. ẹ wá wò ihun tí òye gbogbo àwọn ológun nìyẹn tọ́wọ́ yẹn kọ́ lọ mú bẹ́ẹ̀rù lọ́nkọ́. ihun tọ́lọ́ ń dẹ̀ ti kádàrá yẹn máa ọ máa ṣẹlẹ̀ gbogbo àwọn tí ń sóògùn owó tí wọ́n ń lówó kì í sóògùn yẹn ló fowó ìkẹ́jú lọ bá wọn débẹ̀ ó ti wà nínú kádàrá tẹ́lẹ̀ yìí pé wọ́n á lówó wọn lọ sọ pé làwọn sọ́bàrà al-qatil lamọ́tàlì makutul tó àìpé pààyàn pààyàn ó ní sùúrù ni ẹni tá a pààyàn jọ yìí náà lọ́dẹ̀ sì máa kú ẹni kí mo ti sọ fún wa ń pa alákùnrin kẹ́ńjọ́ kan ọjà bọ́ lórí pẹ̀tẹ́sì alágbèéká kan pọ̀ ọ̀wá kú nínú ẹ̀ wá dùn kí tọ́yẹ kóun ti kú ọwọ́ òfin òun fẹ́ celebrate ọwọ́ afẹ fọ ọ̀nà bọ́kọ̀ ti gbé hánu nìyà ọwọ́ afẹ́ jáde láyé níbẹ̀ láti pé yọ ọjà bọ́ lórí pẹ̀tẹ́ẹ̀sì kọrọ rẹ ọkọ ni ó gbé hánu kásẹ̀ ní hadith yẹn gbajúmọ̀ lọ́dọ̀ asùnmọ́dọ̀ ayin ọ̀dọ̀ abálùmọ̀ òtó rẹ̀ ọrọ nàbílà Sulaiman àti nínú àwọn alimashura nínú àwọn àdìsí àgbélẹ̀rọ tó ti kọ́ gbajúmọ̀ láwùjọ ọ̀kẹ́ náà ni àdìsí Sulaiman àti malakul maut tọ́ni malakul maut ti lọ bẹ̀ Sulaiman wò ó wá jókòó arákùnrin kan náà wàá wá bẹ ó wá tẹjú mọ́ nígbà ń wò ń wò ó sà tẹjú mọ́ gidi arákùnrin yẹn wá ní ohun tó ń wá rí nàbí ilà Sulaiman alayhi salatu wa sí ni pé òun fẹ́ lọ ìlú báyìí wọ́n pàṣẹ fásẹ́gun kó gbé wọn lọ bẹ̀. mọ́lá kò sá tẹ̀jú wọn báyìí ń sàwọn wò náà. ìgbà tó wá di wípé lẹ́mọ̀ náà dá wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́n kátẹ́gùn gbé ọlọ́bẹ̀. wọ́n bá di wípé arákùnrin yẹn ọkọ̀ ń bẹ̀ tán ìgbà tó ti tó ti rí pé ó ti kú òtán mọ́lá ti náà bá dìde tẹ̀lé. ṣùgbọ́n kó tó di pé wa pè pé wá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi níbo lẹ ti mọ̀ra yín rí tọ́wọ́ àtẹjúmọ́ kẹ́kẹ́kẹ́ gbogbo ọ̀rọ̀ tí ń sọ tọ́ sáwọn olẹ́nu ó ní bẹ́ẹ̀ ni ó ní ìyàwó lẹ́nu bóun ṣe bá ń wájú rẹ̀ iye ìṣẹ́jú báyìí lókùn tí ó fi jáde láyé ààyè báyìí ni ó sí tí ń ṣe láàrin nígbà tí ó ti wá padà béèrè fún àwọn ajá sí pásítọ̀ yẹn ní tún béèrè pé kò ní kátẹ́gùn gbé mu lọ bẹ̀. ń tó ń wò lára rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n hadith yẹn yálà ìtàn hadith ẹ̀rì kó dùn pọ̀ gan tó sì fẹ́ jọ irú àwọn hadith táwọn àfa kan máa ń gbá táwọn èèyàn máa kán tó lẹ́nu ni. àníbùnà àbá àsìn ànàrà òṣèlú àtẹ́yìn máa ń gbé sórí fóònù káàkiri èké hadith te mi àwọn àgbé nìyẹn ọba dòrú wò ní ya gbogbo wórówóró yá nídìí ẹ̀ ní mọ́sálásí òkàdá lò àlọ́ aláàbù wò ní ọ̀ká. ọba ti ọba ti pèrún tẹ́ ó ti pèrún ó pé sáà wá kírun nìyẹn aníkájẹ kúrò ọ̀rẹ́ kọ́ tán ẹ tí wọ́n á ń gbọ́n ẹ̀ sáwọ́ ẹ má ṣàfihàn àlọ́ àlọ́ mọ́sámọ́sá bó. wọ́n ti tẹ́ lómi àwọn mi ya kiri wá àti mọ́lẹ̀ táwọn yẹn wá àti ẹ wọn àwọn fóònù bàlágà wọn ní lèkúlè makọ́mi makọ́l wọlékúlè makọ́mi makọ́lùn wọlékúlè makọ́lì makọ́mùn wà áhwàl. gbogbo àyípadà lọ́lọ́rọ̀ rẹ̀ kì í sàsìkò wá sí ní ìdájí yẹn àsìkò ẹni tí wíìtì ní bá fẹ́ bọ́ fún kó tètè sáré yẹn jú ẹ̀ ẹni tí o ti parí wírí du ẹ kì í sàsìkò yẹn pé ẹ ká lo opportunity yẹn àwọn bẹ̀rẹ̀ wa kí wà tìmọ́lẹ̀ ẹ ànájú sọ̀rọ̀ sálẹ̀ sálọ́rin ọlẹ́lẹ̀ ní kì í sàsìkò yẹn kì í sàsìkò yẹn ní o táwọn yẹn sábà máa ń sìn gbọ́ ní ẹbí wọ́n tún ní kọ́ máa ṣe wá sí mọ́mọ́sálásí ẹ hmm, ìdàrẹ́ yẹn ìwọ lọ́mọ bó ṣe ń sọ. kẹ̀kẹ́ náà lọ́jọ́ jẹ́ yẹn pẹ̀lú ọ̀rọ̀ ẹni tá a ṣe kọ́mọ̀ tá àbí a ṣe ìkọ́mọ̀ náà ni wọ́n sì kọ́ ọmọ tó bá dé láàyèlá àyèlálá wàá dáwó ijó wọ́n bá yín láṣẹrí kàlá alẹ́ kúkú lè ṣe àfihàn láwọn àfihàn rọ̀ṣùn ta nídìí ẹ̀ ni. sọ̀dọ̀ ẹlòmíì bá tún ti gbọ́ nílò ah ọmọ àti ní a máa ṣe láyèlá àyèlálá mọ̀ tọ́lú ni a máa ṣe láyèlá àyèlálá láyìlá ilá wà tó ṣe fóun láàbì mọ̀ pé mùsùlùmí léèyàn àti àmì ọ̀ma ṣe mọ̀tìmọ́ kì í sáyẹyẹ rẹ̀ nìyẹn. irú àwọn ibi téèyàn lè wí bọ́ bá ṣe zuwana láti àti sírì tẹ̀ abẹ́ẹ̀kọ́ alhamdulilayi ta ti tiri alahu akpa ta tiri tó wí tẹ ó wí sí irú àwọn bíi téèyàn lè wí ọsẹ àsùbà tẹ ọfẹ ṣe àtìkárù rẹ ó wí nígbà ọgọ́rùn la ilaha kódà ó tún wí jálẹ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in so nípa bẹ́ẹ̀ hadith yẹn dún mẹ́rin mẹ́rin èèyàn sì lè mú wáàsí mbẹ́ ló ti tọ́ lódodo pàápàá jùlọ àyà tó ti wá ń tó tọ́tọ́ sọ pé wa ma kana li nafsin an tamuta illa kitaban illa bi iznillahi kitaban ma'ajjala kò sí sí fẹ́mi kan an tamuta kó jáde láyé illa bi idhnillah àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́ kitaban ma'ajjala yàní ájẹ́ àkọọ́lẹ̀ kan tá a sí. wọ́n gbà tí ó ti pa àwọn náà irú àwọn tẹ́tì ẹ̀ máa rí tí wọ́n máa ṣe pálapàla bẹ́ẹ̀ káàkiri bí irú àwọn ẹni tí wọ́n gbà ń pa àkúdàáyà náà ni. ìjọba ajá ló mú sámọ ìndà àwọn ajá mi ló déyàn kí ó kù. ṣé ìtumọ̀ rẹ̀ ni pé málọ́tù máa ti orí nǹkan ṣe mọ́ òun nìkan ni ó máa pa láì níye gbà nínú àwọn òṣèré fíìmù. ẹ̀wọ̀n kan ṣeré fíìmù ẹni tó ti pa níìsín wọ́n lè tuntun pa tó bá tún yá padà. Ah! káàdé ìṣeré fíìmù òun nìkan náà ni mọ́lákùn mọ́tì ó bí sí fún ní ọmọ apá gbogbo gbà ọ̀pá lọ́dún nígbà tó dọdún kẹ̀ ọdún tó ń pa lóhùn yẹn náà. so nípa bẹ́ẹ̀ ogbó ológun mọ́lọ́mbì àwọn tí wọ́n láwọn ṣe gbé kúdé wọ́n tàn wọ́n padà kú náà ni ó sì tó kú òun gé ń rira rẹ̀ tọ́ba yìí pé síhìrù náà lọ́lọ́ sí àti pé bó ṣe wá pè yẹn bí tó ti ń lọ yẹn náà nìyẹn bó ṣe pẹ́ yẹn náà ọlọ́run èsì náà ti ọ̀pá ni. tó tó bá yẹ kó ni ó ṣiṣẹ́ ni kò yẹ kó padà dìgbà kan ó kú o. tó yẹn ọba ṣiṣẹ́ ni kò yẹ kó dìgbà kan tí ó kú ajá sí pé gbàtọ́ lọ́run fẹ́ fún nílò láradà ọkàn tí wàá lọ fi sí irú kún ọ̀rọ̀ rẹ̀ tí ó fi kó sínú àdánwò míì tọ́lọ́wọ́n ọba àlekẹ́lá sọ pé wàlá yóò fi òun ni gbẹ́kúdè tó tún lòun lọ́ọ̀ sí yẹn wọn lọ bá ti gbá àwọn oògùn ta ní òsí ń oògùn tajà òsí ń oògùn sọ̀yẹ̀ òsí ń inú oògùn ta nẹ́bí ni a máa fi pé bá nẹ́bí lọ sọ ìtìláká lọ́sọ̀rọ̀ yẹn oògùn tajà òsí ń bẹ̀ ìsọ̀yẹ̀ òsí oògùn sọ̀ òsí ń oògùn mọ́lẹ̀ yọ máa gbálẹ̀ ìwọ lọ ra bàjá yìí tuntun ó rí bí òní gbálẹ̀ ọba tó bẹ́ẹ̀ lọ ra bàjáàjì tuntun kó tiẹ̀ fi tẹ́ oògùn rẹ̀ yẹn wò sọ dáhùn àbí ọ̀dáhùn lọ ra bàjáàjì tuntun. ó ríra rẹ tó kódà ilẹ̀ tó ní yóò gbà ní ìwọ gẹ́ lọ́ọ̀bà àgbálẹ̀. rárá bàjáàjì tuntun ẹ̀ tọ́ba fẹ́ dẹ̀ wò pé ṣé kìnnìyàn ti dáhùn àbí ìdáhùn ọ̀wọ́ ara bàjáàjì tó tuntun ọ̀rọ̀ pé mo ní fẹ́ǹsì kò wọ́n sára tuntun o sì jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n lo ní. wọ́n wọlé wá báyìí la gbọ́n kàn àárẹ̀ tó ṣe tó ní fẹ́ǹsì àti mo bí wọ́n ti máa ń bá àwọn yẹn wọlé ni wọ́n jọ sùn kẹ́ orí wọn ni wọ́n gbà tí wọ́n wọlé mo fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jáde wọ́n sì gbé bàjáde jáde àtòkè tó ṣeégún àtòkè tí ò ṣeégún wọ́n á sọ̀ kalẹ̀ mẹ́ ẹ̀rí ìsọyè ògùn eléyìí ni ò sí nínú tí mùsùlùmí òdòdó gbọ́dọ̀ máa wá kí ọlọ́run ní máa ń sìn yẹn níyè ìyẹn ọbẹ̀ lọ́hùn ni bóòlù yẹn ti lè ní làákàyè ọlọ́run sọ sọ́tún bá kọ́ra pé ọ̀tẹ̀kùlọ́hà ọ̀yọ́ àlẹ́mùkùmọ̀lọ́ ìbẹ̀rù ọlọ́run dọwọ́ yín tẹ́ ẹ bá ti bẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ bá ti ń kọ̀ nǹkan yóò máa yé gbogbo ẹni tí ń kọ̀ nǹkan bí òye kọ́ yẹrẹ ẹ̀wò dáadáa ẹ ò gbà tí àdìmọ́ musaafin rahimahullah ta'ala tí wọ́n dọ́dọ̀ uh, imam malik rahimahullah ẹ̀ẹ́dẹ̀gbẹ́ni tọ́sọ̀ yanni tafarra safi wọ́n mọ́lìkì wo wọ́n wo sàkún rẹ̀ báyìí á wọ́n ní ìwọ ọ̀dọ́mọkùnrin mo sì rí ìmọ́lẹ̀ lára rẹ̀ aláfi kanúra mo rí ìmọ́lẹ̀ lára rẹ̀ ọ̀là àfọ́ ihò bíl máa má pa á o ilé ni wọn fi máa ń lọ bí orin tó máa ń fi ti ìmáàmù ṣàfihàn rahimahullah nínú díwáànù tá a máa ń kà yẹn ṣe ṣàkáwùtò ìlà wà kí ẹ̀yìn sùn àhíbọ̀dé àrísádà ní ìlà tẹríkì lèmọ àti fàyínàlì ẹlmọ nuru mi ní ìlà ìwọ nuru ńlá ìlà yòhúdà lè àti. àìríkíwú kà dáadáa mi mọ kọ kò yé ẹlòmíì nítorí ẹ̀yọ́ palẹ̀ kí ó tì lọ́mọ ó ti jẹ́ nígbà tí ò yé tí nígbà tó wá pa á ti yẹn ni ó tó yé adéyìn onídìí ogun sọyè láéláé làwọn àfa àsúnnà wa ti ń jó yé wa wípé kèé sóògùn sọyè lèyìn ó lò sí làákàyè fi máa sí máa jẹ aláàlì máa ṣe aláàlì tó bá ti ń ṣe báyìí yé máa sí. ó ní mo ké gbàǹjarè lọ bá wákìá náà àwọn afáà sálàm wọn lọ ké gbàǹjarè bá rahimahullah nígbà tí mo bá hákéwù kò dúọ̀ wọn ní fa àrísàdá ni ìlà àtẹ́rìkì ni màá ọtọ mi sọ́nà pé ẹ̀ṣẹ̀ ní sápẹ̀sẹ̀ sí nítorí pé mọ̀yẹ́nú rọ̀ mí ní ìláhì ìmọ́lẹ̀ tó tọ́dọ̀ ọlọ́run wà ní ìmọ́lẹ̀ ọlọ́run kẹ̀dẹ̀rẹ́ láyé òdàlẹ̀ àásù àyèfi sẹ́ẹ̀bù fẹ́lẹ́sẹ̀ ẹni ọba jẹ́ lẹ́sẹ̀ yẹn ò lè rí mọ́lẹ́ ọlọ́run ọmọ yẹn wà nídìí òkúsọyè ìyẹn lè mọ wọn lọ nínú gbìdánwò wa ó lè pẹ́ kó tó máa yéèyàn méèyàn onímọ̀ rárá ìrọ̀ ni ẹ̀rí kan sọ pé bí tẹkẹrẹ́rì yẹ fàmùlì hímọ̀ pẹ̀lú ká máa pààrà lónìí lọ́la kẹ́tẹ́kẹ́tẹ́ náà máa ti kí ni o agbọ́n tá ẹ̀rí ọmọ agbọ́n tí ì bá sáwọn èèyàn kẹtọ́ lọ́n kẹ̀dá tó yẹ pé àwọn ò ní yí wọn èsì pọ̀ wọn èsì àbá ìkọ̀ọ̀kan lámàárí nígbà tá a bá ń sọ̀rọ̀ ń parun níìsì nígbà tí wọ́n láti sọ̀sọ́ lásán pé yẹn lè máa ṣe sùwánà lọ àlẹ́hàmdùlá àgbà séwọ̀ ni séwọ̀ tó lọ kọ́ iṣẹ́ òwò àpò èlùbọ́ lọ́sẹ̀ gẹ́gẹ́ tó sì mọ́ ìwọ lọ́wọ́ sọ pé àkọ́ fatiha nígbà tí wọ́n bẹ tó ń sùn kẹ́sọ́ ò ní padà mọ́ fatiha àwa ni àwa ni wọn máa lọ wíṣọ wa nílá yìí àwọn èèyàn kọ̀ọ̀kẹ́ ní sábà máa ń wá bẹ́ẹ̀ táwọn èèyàn yìí ẹ wúrò yàrá àwọn ọmọ àyèmọ̀ yàní ọ̀sára ó lisa àwọn òyì ẹni tí wọn bá fẹ́ sálámù ọ̀sán nẹ́bí báyìí wọ́n sọ pé sàlámù lá àlẹ́kù wọn ni wọ́n máa wí fún sàlámù lá àlẹ́kù. sẹ́wọ̀n pé ó dé yóò pè ní pé pè ní. ṣìgá èpè ni yáyí máa ń sẹ́yìn ètò ọlọ́run ló dẹ́dẹ̀ àwọn bí ahun wọn yìí inú àyẹn tó dẹ̀ gba òjíṣẹ́ ọlọ́run ọba tọ́ ni pé má kẹsẹ̀ bọ́ kòtò má fẹsẹ̀ gúngò má fẹsẹ̀ gẹ́gùn òun ni ó mú àyìnbọn radiyallahu ta'ala anha wa ardaha ahun wọn yìí síbẹ̀ wàá ní wọ́n òjíṣẹ́ ọlọ́run àfi sọ pé ah, ìyá ẹ má wulẹ̀ máa sálámù ọ̀nìjálẹ̀ mọ́ ẹ má wí sàlámù lásán sàlámù àwọn ní kẹ́yìn máa wí ní ẹ má wí jálẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá fún wọn ẹ̀rí irú ẹ̀yà bẹ́ẹ̀ kí wọ́n yá débi kọ́ àtọ̀ pé ẹ wo ó ní bó ṣe jẹ́ ó dàgbà àtẹ́lẹ́ mi kẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn àfààyàn wọ́n ti la wọn lòkulò kó tó di pé súnlẹ̀ dé ẹ̀ èyí nígbà tọ́lọ́wọ́n bá fẹ́ kí láàkáyè rẹ̀ sí tẹ́lẹ̀ àyẹ̀fẹ́ ọlọ́wọ̀n ọ̀fẹ́ kí làákàyè wọn sìn wọ́n padà ya wèrè ni wọ́n lọ sọ àwọn lè ráwọn ń sáyé kọ màláìkà ọlọ́run ló ní àti lè dá lárúbá bóyá ọba ti hẹ̀rẹ̀ ẹ̀ lémọ̀gẹ́ ti pẹ́ ọlọ́run ló dá ká ti gbọ́ yé díẹ̀ díẹ̀ ẹ máa gbọ́ tí wọ́n kọ́ sí pé eléyìí ọ̀gbọ́dọ̀ mú látẹ̀sáàbù tàlásà mọ̀rọ́dì ọ̀tẹ̀ sí náà kó tó di pé ọlọ́run ọba padà ní kí súnà yé wa ṣùgbọ́n nǹkan tó kọ́kọ́ ń sèyàn léèmọ̀ tó dẹ́rù bà yẹn gbà yẹn ni pé tíyẹn bá lọ gbàgbé nǹkan ìyẹn mú lọ́dún ní nísì ọwọ́ atọ́dún mẹ́wàá kó tó mú kẹ́sì ọdún atọ́dún mẹ́wàá kó tó mú kẹ́sì tó bá ti lọ gbàgbé nǹkan tó lọ mú lẹ́ẹ̀mẹ́rin ìyẹn kọ́kọ́ jẹ́ kéèyàn bẹ̀rù pé à ah, wèrè ẹ̀ ń téèyàn máa sinmi tí ọba tí wọ́n máa kọ́ gbogbo àwọn yẹn kéwú ẹ̀kọ́ gbogbo wọn wá máa kọ́ wọn kéwú àwọn tó wà ń di ọkọ̀ lẹ́yìn ló wọ́n kọ́ wọn kéwú ayélujára dráìbà dráìbì wọn lè ó lé ẹwà ikọ̀ gbogbo wọn kéwú ṣé yóò sì yẹ wọn yóò yẹ wọn láàrin ìfẹ́ tukẹ̀. ìyẹn kọ́kọ́ ti dẹ́rù bà wá ná ọ̀gá àwọn tó lọ lòlòkulò bẹ́ẹ̀ ìyá àdàbí láì mí báyìí.

alùpùpù ti fi kẹsẹ̀ ti fi pẹ̀tọ́ ọlọ́run sọ̀rọ̀ kàkà wèrè àti wèrè. alájoko ọjọ́ àwọn ọgbẹ́ akagbọ́wọ́ ah, ọlọ́run ló kù. lọ́ba ń di pé ẹ máa fi rọ́ọ̀bù ọ̀hún lẹ́sẹ̀ lọ́n fi ń wọ. ó yẹ ẹ̀mí ah, yẹn gbọ́dọ̀ lọ. tó di pé ń fún àwọn obìnrin gbáyà kẹlẹ́bẹ̀ ó di họ́ ó tún gbá bàbá àwọn bàbá wa ní kinní ọgbà mú ó sọ pé ó gbàdá jó wà sí gbogbo sẹ́yìn ó ní kẹlẹ́bẹ̀ tó wọn ọlọ́run ní ọdún wọn ọlọ́run lálákà. àfà nítorí padà parí ọ̀rọ̀ àfà ni pé wọ́n padà dé wọ́n ni wọ́n á gbé wọn lọ bí wọ́n ti ń tọ́jú wọn wọ́n padà balance wọn tí wọ́n fi padà jáde láyé. ilé yẹn jẹ́ kìlọ̀ a ti rí ìrírí dáadáa gbogbo àwọn tí ọ̀dà kan wọn ṣe à àwọn wà ní ẹ lérò pé lásán làwọn àfa àtúntò àtòkò tó kéèyàn ni mo tún ti jẹ sára ni àwọn bàbá wọn gẹ́ń sàn fún wọn wọn aláhì irọ́ ni ló ti tọ́ lódodo àwa nígbà tọ́rọ̀ òdì yìí wa a ti ṣe wàhálà sí ọgbọ́n nǹkan tá a lè fi wá aláwa ṣùgbọ́n bẹ̀rù ọ̀jẹ́ ìgbà wèrè bó ìbẹ̀rù eléyàn gan ní ń bẹ lẹ́mìí wa púpọ̀ jù tí ò jẹ́ kẹ́lómi ò tẹ̀ lè ta fi pé jẹ́mi ní ò tẹ̀ lọ́ kọ ló kí n náwó lónìí. gbogbo ìgbìyànjú tí kálukú wa ń ṣe yàní yàní jókòtò ṣáà gbogbo wọn ọba owó tó wóró tá à ń ṣe yìí yàní kásìbì wàhálà ni ọlọ́run kẹta yẹn sábà máa ń fìdí ẹ̀ múlẹ̀ fún Sheikh Adam kan tó máa ń wí ọ́n ah wọ́n lo kíní ni ọ̀sán ṣàkóso ni àrí nínú àwọn tó súnmọ́ wọn tó ní irọ́ ni wàhálà ni torí ibi tí wọ́n ní wọ́n ń gbé lábẹ́òkúta ní pálọ̀ fún wọn inú ṣèṣì ṣèkù ni pé ìyẹn náà láti máa fi ń kọ́ gbogbo ẹni tó bá fẹ́ láàkú láka nù kéwú lẹ́kọ̀ọ́ má kà kéwú sínú ọ máa kà á jáde nù tó o bá ti ń ka kéwú jáde dáadáa èyí tó súnmọ́ jù tó o bá dúnrín mọ́ dáadáa tó o bá pa tẹ́lá yẹn dé èyí tó súnmọ́ jù ni pé ìkọ̀ọ̀kan náà nǹkan tó kà yẹn máa rìn tiẹ̀ torí làákàyè rẹ̀ wọ́n máa sọ fún ọkọ̀ tí kọjá ń bẹ̀rẹ̀ inú nǹkan tí máa ń jẹ ṣùgbọ́n ní ìsìn pípọ̀ náà àwọn tó ń kéwú wọn ò mọ kí wọ́n ó yá yẹn lẹ́nu gan wọ́n kàn ń kọ́ ni wọn ò mọ́ wọ́n jẹ gíná wù wọ́n máa sọ lábá bálabàla wọ́n ní wọ́n kọ nǹkan ìkọkúkọ wọ́n kọ wọ́n ní wọ́n máa túmọ̀ kéwú wọ́n máa kẹsẹ̀ bọ́sẹ̀ ńbẹ̀ kí ló fà wọn ò kéwú báwọn yẹn ṣe ń ké lánàá wọn inú kẹtí bàbá yẹn ní tán fi ròyìn wọn àkọ́kọ́ ni wọ́n máa ń ka kí ó sókè lẹ́yìn náà ní wípé àdámọ́ wọn láì pa àwọn gan tún sọ yẹn tí wọ́n bá fẹ́ ka tí bàbá yẹn wọ́n ka pálí tó pálí ni láti báyìí wọ́n kà dé pálí tó sì máa kà bí ẹni pé ń yẹn ọ̀rọ̀ yẹn náà dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn tó fẹ́ di tí wọ́n máa sọ ọ̀la àti jó ń kọ̀rọ̀ tẹ́lẹ̀ ká tó jó níta ni kì í ṣe pọ́ kẹsà dédé ṣẹlẹ̀ bó ṣe ń wo báyìí ní ìsìnkọ́dà kọ́ ọmọ mi tí wọ́n bá ní ọjọ́ kò sórí àga yọ̀ máa kò gbólódì wọ́n kàn máa kẹsẹ̀ bọ́sẹ̀ lọ́ máa fàtàrí mátàrí yọ̀ máa ká lòlò tọrọ nídìí yàní àtàmọ́rònú ọ̀sádàrò lápẹ̀rẹ́ ní sọ fẹ́ dá láhán káwọn ẹ̀jìn náà kì í sóògùn lèyìn ó lò fún agbọ́dọ̀ tó àwọn eléyìí lẹ̀ dáadáa ọ wà á lọ sínú igbó bí torí yẹn kan ó dùn wájú jí ọ wà pé innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh lẹ́yìn wo fẹ́ nìkan wọ̀ ya ibadallah gbogbo kí ni wọ́n máa jùlẹ̀ bẹ́ẹ̀ wallahi hakadha bá a ṣe kàwọ́nà ara wa nìyẹn àmọ́ ọmọkùn ilé yẹn sì wà nù táwọn wa. bá a ṣe ṣera wa nìyẹn tó fi àdàbí kéèyàn fi hàn pé àbá fàáyé sọ ọmọ Yorùbá ni ọ ọmọ Yorùbá ni wa. sọ̀sùmọ́ nísìn àfẹ́ farasì kéwù yẹn mọ́ ẹ̀wọ̀n kẹ́lẹ́ mi ah, ọ̀gá ṣé wọ́n á ní pèmí ní wèrè. inú iṣẹ́ tá a ṣe òun ni pé kótóbà á kọ́ fúnra wa àwa la kọ́ àwa tún lọ sí hibdu rẹ̀. tí ì bá ṣe gbà tá a dọ̀lẹ́ yìí lógún ọdún sásìkò yìí la ti ń ṣe ìlẹ̀kọ́ yàní lórí tí èsè de bàbá wa a ti kọ nǹkan abakọba a bá kọ wàá hibdu rẹ èèyàn wàá lọ kọrọ gẹgẹ bí sọ yẹn ọ wàá wà rẹ. àwọn lẹ́kṣọ̀ tá là ń yẹn nǹkan mí máa wò yí pé òun gbọ́ ìtumọ̀ yóò ń gbàgbọ́ yìí wàá wí jáde yóò fún etí gbọ́ etí ni ọwọ́ adájọ́. ẹgbàá làjẹ́ àgbàyà ó ní téèyàn bá ń kọrin tó rin òun ara gbọ́ ńgbà ọkọ̀ jáde ọ̀rọ̀ ni ò tí ì yé rárá irú àwọn ohun tá à ń dùn sórí yẹn nísìn ká máa dùn òun sáré jáde tá a bá dùn jáde ságbọ̀n ohun tá a wí àwa gé wọn ní mọ̀ bó dùn bí ó dùn sọ́jà bí ọ̀já gbogbo eléyìí ọjọ́ náà sí àfáwọn akẹ́kọ̀ọ́ kì í ṣe kóògùn la máa wá òògùn kéèyàn fi dẹni tí tí dára hán ìyẹn jẹni tí dára hán pẹ̀lú kéèyàn ṣe yànnìjó tó ṣàṣì ó darẹ̀ láàmú dáadáa ntọ́ bá kà ó ha ó bá ha ọ́ da kà tí wọ́n ní à ah, mo tẹ̀sí bẹ́ẹ̀ nìkan bẹ pẹ̀lú àfáànú lé ni wọ́n ní à ah, títí àfáà wa ni ni o ó ní ohun tí wọ́n wá ń jẹ ẹ̀gbọ́n àwọn ìyá wọn sọ wípé àtìrí mọ́lẹ̀ òun lọ́mọ ohun tí ń wá kíní ẹ̀ làwọn arí lára ṣé kádàmù yẹn mọ́ padà bẹ́ẹ̀ ilmu rẹ̀ gẹ́ kásíbí ni kì í ṣe gbọ́rọ̀ ilé àmù kan nígbà wọn ń lò onímọ̀ ni yóò máa ka kíní yẹn lákàjáde yóò máa ka lákàjáde yóò máa ka lákàjáde ẹni tí bá sì ń ka kí ó láka jáde èyí tó súnmọ́ jù ni pé yọ padà rẹ̀ tọ́ba rẹ̀ ń bẹ̀ lóró gbé lọ sí tọrun bá wá gbé lọ síbẹ̀ tán àwọn èèyàn tó máa kọjá tán bá rí tẹmọ tẹ́lẹ̀ tí ó tẹ́lẹ̀ tó ń dọ̀ èyí tó súnmọ́ ni kó ti gbórí létí rárá yìí ọ̀rọ̀ ni ò tí ì yẹ rárá ẹ́ rúnrún ni ò sọ yìí tí mo fẹ́ kọ́ sọ yóò ti gbórí létí rárá yìí ọba ni aaa ọgbọ tíra tó bá fi dé orí mọ́júmọ́ báyìí yóò ti dúró wọ́n ti kọ́ ní gbogbo ẹ̀ àpẹẹrẹ rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn clear bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ irú ohun tí mo sọ yìí ṣàṣà alákẹ́kọ̀ọ́ tó lè sí inú wa òun là á sì máa ń kẹsẹ̀ bọ́sẹ̀ wọ́n bá ní ọyá wá sọ nǹkan tó yẹ ọ mo déyàn lérò pé mo mọ ẹ̀yọ́ kan padà rí pé àti òsì ọ̀rọ̀ pé rò pọ̀ kọ́ tó bá dá yẹn lójú dáadáa àyẹ̀yàn sọ̀rọ̀ tó bá dá yẹn lójú tó sì dúró èèyàn sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ogun ìsọyè kò sí ó ṣe wàhálà ni ó sì bẹ́ lọ́wọ́ ọ wàá jìnà sí mu tó bá jẹ́ ogun tajà kò sí mu tó ń pè bẹ́ẹ̀ ọ máa ṣe dára sáwọn kọ́sọ́mà ó sì bẹ́ lọ́wọ́ ó sì ní ṣe jàǹbá ọ máa sòdodo fún wọn ogun olè pé kó lè má wọlé kò sí o látọkọ sílẹ̀kùn rẹ kó sì máa tilẹ̀kùn lé rẹ̀ kọ́ máa sọ o sì máa bẹ lọ́hùn lọ́ba tán lẹ̀kùn odó lè dùn tó o sì máa bẹ lọ́hùn lọ́ba parí ogun wo tún ni ogun ogun sọ̀tọ̀ olótọ̀lé o sì ń dọ́jọ́ ọmọ tí ń jalè ọbẹ̀ lọ́hùn fún ni o gbogbo ọ̀nà oríṣi wọn lè sọ pẹ́ lómi ìpín mutí ẹ bá àwọn yọ kó lójú rẹ̀ àwọn kan tó ń dẹ́wò láwùjọ wa yìí máa kọ̀ ọ̀pọ̀ gẹ̀ subhanallah wọ́n wá ń padà wá mú oró wọ́n fi ń yọ oró ẹni yẹn ń mutí ọtí ni ìkẹ̀bí ìrọ̀tún mi ń kaba ìrìnsùnú ẹtún wá lọ́ọ́ fi nǹkan tó ṣe kó lè jẹ́ kúfúrú ẹtún lọ́ọ́ fi kojú ẹ̀ òun náà ní sèhírò wọ́n ti ẹ̀ ṣe títí fẹ́ni tí ń mutí wọ́n bá tún gbégbẹ́ fún kálá àlè ni ká jẹ̀gbẹ́ sí wọn nínú mọ ọrẹ tí àfa kan ó ní mo táwọn fi sàwọn kan yẹn táwọn papọ̀ ìgbẹ́rẹ́ ńbẹ́ńbẹ́ à sálàlí ni kéèyàn jẹgbẹ́ aráàmù ni kéèyàn jẹgbẹ́ nítorí pé nǹkan ẹ̀dọ̀tí ẹ̀gbin ni sẹ̀rí àdẹ̀ní yìí wọn là sílùkù bíi àyídíkó ilẹ̀ tàlókà gbogbo tó bá máa pàparun fún yẹn ọlọ́run là gbọ́dọ̀ fọwọ́ ara wa fà sínú ẹ̀ ní kéèyàn sọ pé òun lọ́ọ́ jẹgbẹ́ ẹdún àwọn òfin dẹ́mi wọ́n ṣe wọ́n ṣe iná títí fá wọ́n bá tún ní ọmọ àlọ́ jẹgbẹ́ wọ́n láwọn kan ń wá owó kì wọ́n bá ní ìgbẹ́ ni kọ́ máa lọ jẹ aláwọn kan bẹ lọ́nà ẹ̀bẹ ni lórí pé yọ kàn bọ́ sátàn ni gbogbo àwọn ọ̀bẹ gbígbẹ yọ máa jẹ bíi kéèyàn máa jẹ bisikíìtì hanala pé tó bá sì ti jẹ̀gbẹ́ yẹn bám owó sùn pọ̀ sí àwọn òbèbè la. lẹ́yìn yìí kọ́jọ́ pìdẹ́kẹ́ lásán ìnira tó máa bá a lára yóò tó wá kábùkù lọ́dọ̀ ọlọ́run torí iṣẹ́ ọlọ́run ni tó bá padà láàrẹ̀ iṣẹ́ ọlọ́run lòún gẹ́gẹ́ alára ọwọ́ abàṣẹ ọlọ́run jẹ́ ọlọ́run ò ní fojú rere wò. tó nípa bẹ́ẹ̀ oògùn tó wà òun ni pé èyẹ ní báńsìn ó ní nẹ́rùn jẹ̀dí àwọn alamọ̀ lọ́dọ̀ àwọn alákọ̀ọ́yẹ láwọn ọmọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ kí ló tún ní ó láwọn nǹkan ẹ̀mí tó ṣe pé àìlera sáni àbẹ́fọ́rí ń dà láàmú àbínúrun ń dà láàmú àbójóbìnrin náà àwọn àìsàn oríṣiríṣi àbójókùnrin náà bí ọ̀dá pé ṣèkẹ́sù lọ tí wọ́n sì láwọn ní àwọn àgbo tí wọ́n lè fún yẹn tí a tún jẹ́ kára lágbára díẹ̀ tí ó fa okun sára

ìdán mùsùlùmí ẹ̀ bá wọn ṣe é nípa ti káwọn sọ pé àwọn wáyé ti tu ọ̀la kí ìyẹn láti ẹ̀fẹ́ gbọ́ nísìnyí ọgbà ẹni tí ọba mọ bíi tẹ́gbẹ́ rẹ ti là yọ sáré kú nbó ti ajá wípé náà lọ gbajúmọ̀ jù láwùjọ wa ọ̀sẹ̀ tó lé lówó láàrin wa báyìí ọ̀tẹ̀ǹdì ni òun lẹ́nìkan sọ lẹ́njọ́ mẹ́ta yìí kẹ̀sì wá wò ó nǹkan táwọn yẹn ń fi oògùn owó iyebíye wá lọ́lọ́run gbé bẹ́yìn àfa àtẹ́ẹ̀sì oògùn yìí o. ẹ wò ó aláàbí pé àná àná lẹnìkan sọ fẹ o tó tó ṣe ti wà nù kádà pé lágbájá o yóò lo nǹkan báyìí bọ́yọ̀ kọ ni o lágbájá o yóò nílé lágbájá o yóò ní dúkìá báyìí ọ̀nà ni ó wa kò wa sọ́ra pé ọwọ́ lẹ́lómi ìkọ́lé ní ìsìn ẹ bá sì wọ́n lágbájá ọkọ́lé àríkìlẹ̀ ilé àbẹ́ ìbọn tẹ̀ ń sọ níbi wa ní ọ̀nà ẹgbẹ́ ilé kan bẹ́ẹ̀ obìnrin ti ń ta róbó ti fẹ́ parí báyìí róbó àwọn àpè róbó ìkẹ́ ẹ bá wà rà wọ́n béèrè lọ́wọ́ yín fifty naira hundred naira ó sì tówó róbó jọ òbíkọ́lé. so ètò tó ti wà látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé lágbájá ó di nǹkan báyìí kọ́ wa lọ ṣáájú kan ìmọ̀sọ̀rọ̀ ẹni tí ń desú ní kánò esu ìwọ̀n fáwọn èèyàn ní kóńgò kóńgò ó ti yẹn esu yẹn ó ti yẹn tó gbẹ dáadáa. yọ máa wọn fáwọn yẹn ń kóńgó kọ̀ọ̀kan pé iye báyìí ni o ọ̀dẹ̀ kọ́ lé lórí bẹ ọ̀rọ̀ kọ́ lórí bẹ́ẹ̀. esufa níbẹ̀ pé ìyẹn owó ọlọ́run ọba wa. sọ́dà kí yẹn gbogbo ojoojúmọ́ rówó ó sì wówó náà gbogbo ọba ní máa rò ní mọ́ wàláyà àmọ́ àwọn kan tó yẹ pé wọ́n jáde kó kó jáde ní ti yóò jáde kó nílé wọn irú wọn ni wọn kàn lè lọ ra bí àwọn kúpà bàbí chéènì tí wọn rà báyìí ẹ lọ tá nílé òkèèrè ọlọ́run lọ́mọ yẹn mílíọ̀nù tí ó fi tà oníjú kékeré lọ yóò sùn bí aago yẹn mọ́ wà fún sèbóhùn lónìí yọ̀dọ̀ ọ̀hún báyìí ọlọ́run lọ́mọ yẹn mílíọ̀nù tí ó fi tà lọ́hùn. wọn ò sì nílé ìgbè tọ́ dé wọ́n dé ìlú báyìí wọ́n tún fẹ́ lọ wá wọn sùn láwọn bí wọ́n ń gbé náà wọ́n wá wọn sùn bẹ́ẹ̀ níbi ká sọ́ra tẹ̀lé ológun dé tọ́rọ ogun yìí ọ̀fẹ́ ẹni déyìn ò lérò nìyẹn bá ń bẹ́ ọ àtàwọn ẹlẹ́yà wa ogun fẹ́ ò sí o idẹ́ o kódà ẹ̀bọ ni ẹni pàmò sọ̀sọ́ lásán wípé ìnà rúkọ wọ̀tàmọ́ ìmọ̀ wọ̀tíwà látàṣírù ọ̀fọ̀ ẹ̀bọ lòun náà o torí tí wọ́n bá pe gbogbo ẹ̀kọ́ bí wọ́n ṣe máa pe mọ́ra wọn yóò sì dáhùn láre yẹn sí ẹwà àwọn tó bá ń kí ó lẹ̀ yẹn ó ní àlàáfọ̀ pẹ̀lọ́fọ̀ tí wọ́n bá wí olè yẹn dókè orí ó ń tọ̀hún lè dìde bẹ́ẹ̀ ni tàmá parọ́ àwọn àsokọ́ àsomọ́mọ́ndì ìyẹn tó wà lọ́dọ̀ àwọn obìnrin sì wọ́n lè ní kéyìn rẹ̀ ó fi rọrùn láti wù wọ́n àsomọ́ lọ́rùn wọ́n lè ní kọ́mọ́ tètè rìn wọ́n àsomọ́ ní gbogbo àwọn eléyìí pátá ṣẹ́rẹ̀kì lànà sọ̀tún láǹkì. bẹ́ẹ̀ ni wà ní tiwálà àdéhùn tún dé lọ́dọ̀ àwọn ẹlẹ́hàá wa o ìyẹn ló dé wàá kà mí láyà báyìí ń sìn ṣùgbọ́n o ká má máa jẹ́ ọjọ́ wa lójúmọ́ ẹ rí i pé mo ti ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé tíyẹn bá ti pọ̀ oríṣìí la máa rí. ibi táwọn sọ sálándẹ̀ ti tó ti tó ti darí àwọn àlè ó máa ń jè ló láàyè yẹn gan a lè pè ní Islamic Society bó ti rí yẹn náà tó àti ńlá àwọn ẹni tí wọ́n ń yọ tẹ́lẹ̀ torí tí ọba rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tí ń dé etí gbọ̀ wá lórí ẹtìníyà ọ̀dà ẹtún yìí ṣe àbàtì máa rí tó báyìí pé bákan náà gbogbo ọtí rí. ṣùgbọ́n ànísàlẹ̀ ìmá máa fà kíyèsí kábílẹ̀ yí padà obìnrin mi lórí kọ́kọ́ rẹ̀ má fẹ́ mi ó ti kojú bọlé o ó ti gbàgbé bí borí tí ń borí ní ipe ìmúra ẹ̀sìn tó ń múra ó ti gbàgbé ilé yẹn pátápátá ó gbìyànjú sẹ́gbẹ́ kan ọ̀sán fẹ́mi yìí náà sáni ẹlòmíì tún ṣe títí wọ́n tún lọ ṣe tọ́ba dọ́dọ̀ tòun kárọ̀ òun kára ẹ lé tọ́ba dọ́dọ̀ ẹlòmíì kára ẹ rọ̀ gbogbo àwọn eléyìí ẹbọ ni o. nǹkan táwọn yẹn ti máa ń wò kò yé mi ṣé ọtún máa ń wò pé tó ọba ti borí gbogbo nǹkan ìyókùn tó ọba ń lọ jì sí ọlọ́run máa fojú fò àbọ̀ dárúgbọ̀n sí àbọ̀ oníṣòkòtò ìyẹn kò níyàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí yí pé ìmúra rẹ̀ da ọwá ń lọ sí ìyapa tó pé kéèyàn má jìyà téèyàn bá lẹ́tọ̀ọ́ sí yà ọgbọ̀rún àwọn kan báyìí ẹ ká sọ́ra àwa àmì à ń lọ tójú bọlé àwọn obìnrin èmi àtọkùnrin kan ń sọ̀rọ̀ kan ó ní ẹ òjò jọ ń béèrè kéto tí ẹ báyìí tó wá dọ̀ kẹ wá ṣáájú bóun ó sì rí ìdíjókòó lé ọkọ máa ń dá lóhùn ó ní bẹ́ẹ̀ ni àfa ó ní tọ́lá àwọn ọmọ orú wọn dáadáa tó ṣe pé wọ́n á máa pààrọ̀ borí àwọn sì máa ń dá wọn lóhùn wọ́n máa ti fẹ́ dọ́dọ̀ àwọn ọ̀tọ̀ níbi wọn ó sì yíra padà wá so náà lòun fi láǹfààní ní káwọn ń ṣe nìyẹn káwọn pa ọ́dà bá iṣẹ́ ẹ̀ táwọn ní nì bóbi bá sì wá dọ̀ọ̀tà àwọn tó lóun fẹ́ nídìí ìjòkó táwọn jókòó ti ń táwọn ní. àti ọwà ọ ń lọ tìkẹ́tìkẹ́ báyìí sí ọba sì dákẹ́ nìyẹn kó gbogbo kí ìmúra rẹ̀ kó yí padà nítorí pé kẹ̀ndékan ẹrú kan ní mú wọn gbogbo ẹrú wọ́n bá rí bẹ́ẹ̀ àwọn èèyàn níbi ilẹ̀ wò mọ́ nítorí máa sọ náà ni pé ah, àtàwọn ẹlẹ́yà yẹn kẹ́ pọ̀ wọ́n ń dojú bọlé ṣùgbọ́n o sẹ́niyàn ọba wa yí padà ajá ti pẹ́ rẹ̀ di méjì ẹ̀sùn àkọ́kọ́ ni pé ọlọ́pìdán ìyẹn ń bẹ́ńlẹ̀ ọlọ́run ọ̀sán pé parẹ́ pẹ̀lú sábà bí ẹ̀ ó tún wá sọ ikọ̀ àwọn mùsùlùmí ọ̀sán wọn lè kọ́ ọbú yóò tún kábùkún eléyàn náà so nípa bẹ́ẹ̀ oògùn tó wà ká mọ̀ kòkòrò mu ọ o lo oògùn sí kòkòrò yẹn tí ó fi kú mọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ wọ́n á lòdì sí ọlọ́run. يا قالوا يا رسول الله ما خير ما أعطى الإنسان ó ní mọ khairu mọ ọrùn sí ẹlẹ ìnsánù kí ló fi ń lóore jù nínú ohun tí wọ́n lè fún yẹn wọ́n sọ sọlá wa ní ìwà tó dáa ni ẹ̀rí nínú àgbẹ̀ yìí tábà nù hadithi tó gún gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ yìí òun ni pé èyí tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ àti parun òun ni. Ah, بناني náà الناس يوم onáàsì من حسناته بين min hasanati. béèyàn ó sì máa fi dáadáa rẹ̀ yáwọn èèyàn jọ̀gbìn dàlàkìyàmà. tí ó wá ru ẹrù ẹ̀ṣẹ̀ ni tó ṣàbòsí fún nígbà tí dáadáa ni ọba tó àbòsí tó ṣe. kẹ́mọ̀ pé ní tó bá ṣàbòsí níbi tá a ti gbé ọ̀rọ̀. asọ yìí pé ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn onígbàgbọ́ òdodo àyàfi ẹni tó bá ṣe wí pé ó di ọmọnìyàn kùn ní tàbùsí pẹ̀lú kó sọ̀rọ̀ ẹ̀ láìda àwọn ẹni tó bá sọ̀rọ̀ láìda ni wọ́n ti pọ̀ yìí tó bá jọ́gbìn dàlẹ̀ kẹ̀yàmọ̀ wọ́n gbẹ̀tọ̀ wọn o ọ̀hún á sí ohun tí ó fi dá padà fún ọ dáadáa tó bá ṣe lọ tí gbogbo dáadáa rẹ bá ti wá tán àwọn tó dẹ̀ tún sọ̀rọ̀ wọn lẹ́yìn nìyí wọ́n tún pọ̀ nílẹ̀ jáǹtirẹ̀ rẹ̀ wọ́n á tún kó nínú àìdá wọn wọ́n á di irú yóò padà wá ṣe àgbákò yóò padà ṣe àdánwò padà wá rọ́ọ̀lù yóò padà jò kanlẹ̀ ọlọ́run kọ́ làwọn arún eléyìí o. nínú àgbáyé tá a bá nínú hadith yẹn òun ni pé ká wá ìtọ́jú sáyẹ̀sẹ̀ tí ń yọ wá lẹ́nu ọbẹ̀ sì mu yàtọ̀ sáwọn èyí tá a yọ kó ń bẹ̀ yẹn ọ̀rọ̀ nìyẹn ti yé àwọn àìsàn tó fojú ẹ̀ táwa náà mọ̀ ẹ̀fọ́rí inú ibà nẹ́rùn ẹ̀dà gbogbo ẹ̀gán wọ̀nyẹn orí fífọ́ kàtá ìyẹn kálápá ọ̀kánlẹ́sẹ̀ kòkòrò mu ìkẹta nínú àgbáyé bá nù hadith yẹn òun ni pé ìwà alákànlé ìwà tó lápọ́nlé ọ wà nù ẹ̀bùn tó pàtàkì tọ́dẹ̀ níye lórí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí máa ń ṣe fẹ́rù rẹ̀ àtẹnudọ́lọ́run bá fún níwà tó ẹni tó bá níwà tó da àtọ́lọ́run ta lọ rẹ̀ ọlọ́run dákun ṣàtúnṣe ìwà wa o. hadithi mi, tí a tún fẹ́ mú lábẹ́ ìwà rere pé pé ohun tẹ́lẹ̀ yọ ọ̀dà lé lórí òun náà ní ká máa tọrọ ká máa tọrẹ dáadáa òun náà ni hadithu òun ni haddatha حدثنا موسى بن إسماعيل قال حدثنا إبراهيم بن سعد قال أخبرنا بن بن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة أن أن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس الطريق وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل صلى الله عليه وسلم وكان جبريل يلقاه في ليلة في ليلة في كل ليلة من رمضان يعرض يعني-, يعني يعني عليه أنا موسى بن إسماعيل حدثنا حدثنا أبا أزرار أني إبراهيم بن سعد ìyẹn náà sọ fún wa ó ní ibn shihab ó fún wa nírò látọ̀dọ̀ ubaidillahi bin abdullahi bin ọ̀sùbà. ọ̀nàdájú ibn abbas radiyallahu ta'ala anhuma ọ̀nàdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọjẹ́ ni tó ṣe wípé ajwada an-nasi bil khayr wọ́n máa ń fi dáadáa tọrọ púpọ̀ jù wa kana máa ń tọrọ jù hina yalqahu jibril nígbà tí jibril bá wá pàdé ànábì wa kana jibril yalqahu fi kulli laylatin min ramadan jibril dẹ́sí máa ń pàdé ànábì sọ́lán ní gbogbo òru kọ̀ọ̀kan ní ramadan ya'ridu alayhi rasulullah sallallahu alayhi wa sallam al-qur'an wọ́n sọ sọ́lá máa tọ́ gbogbo quran fún yẹn àwọn kéwú tí ó ti kọ́ yẹn àwọn quran tí jibril ti mú wá fún gbogbo ẹ̀ pátá ọsùn sálámà kà fún Jibril nígbà yẹn fàyídà alákéyàwó Jibril tí Jibril bá ti wá pàdé rẹ̀ wọ́n ti tọ́ lọ́wọ́ sallallahu alaihi wasallam ajiwada bil khayr min ar-rihil mursala ọsùn sálámà ń tọrẹ ní máa ń fi nǹkan tó dáa tọrọ ju atẹ́gùn ìjì lọ atẹ́gùn jì ọ̀hún alihawahu lẹ́dí yẹ hóbodà imam bi rahman. ẹ wọn ló wọn ń pè ní àrí rihul atẹ́gùn atẹ́gùn yẹn ọwọ́ ẹ̀ máa le bíìjì ṣùgbọ́n kẹlẹ òun máa mú yóò fẹ́ wa ní tútù hẹ́ẹ́ wọn ní sọ̀rọ̀ sálábó tọrọ nìyẹn ìtọrọ yẹn máa ń pọ̀ hadithi yìí a máa rí àlàyé títóbi ọrẹ ń rẹ̀ àti yẹn sábà máa ń bọ́ sínú ẹ̀rí yẹn máa onínúdùnú ọlọ́rẹ káwọn náà ká gbìyànjú ká máa tọrọ gbogbo àwọn tá a bá ní ẹja tọrọ àwa tí ọ̀pọ̀ náà ẹja máa mú ọ̀bà tó wà lọ́wọ́ àyẹ̀ náà ká máa ṣe kíni o ká máa fi tọrọ fáwọn ẹni tí ò ní gbogbo ibi tí wọ́n bá ní bùkátà sí ká máa fún wọn tó bá tó wá dínú rọmọdá ìwẹ̀ ìyẹn tó wá gbé tán gidi káwọn náà fi kọ́ sí àná ìfọ̀sílá nínú àwọn kẹta lè sí ńgbà yẹn wọn náà ní kí yẹn ṣe tọrọ sọ ìb ni wọ́n máa wá ṣe èyí ti dẹ̀ máa ń kà mí láyà jù ní ẹlòmíì tún lówó òun ní ọba tó máa lọ bá wọn sáré bí lábọ́ọ̀sì tún ṣe ìfọ̀rù ìwọ ń kọ́ ṣé ò lè ṣe ni bá ṣe wáyé àti ìpọ̀tó lè parí ní kẹtọ́lọ́hún kẹjọ sọ pé ọ̀dà mẹ́wàá ọ̀dọ̀ mi lẹ wá ṣe gba ayé àmọ́ ọkùnrin náà fi Sudan nígbà tá a wà ní Sudan àwọn ọmọ Nàìjíríà á ti sàmì sáwọn ilé oríṣiríṣi á máa sọ pé ilé eléyìí ilé Fọláwíyọ́n ilé eléyìí tá a rí ṣe kọ́lá ni nípa àwọn ìgbádùn tá a máa ń lọ gbádùn ní ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn ẹni tá a dẹ̀ ìyẹn kọ̀ọ̀kan ni wọ́n àfúrádùn ni wọ́n sọ pé ọlọ́run ní kán ní dúkìá lọ́wọ́ fúnra ara wọn ni wọ́n dìídì sọ pé iye ẹni yóò tọ́ bẹ́ẹ̀ tí wọ́n fi wọ́n ọmọ yẹ ẹni tí ó wà o wọ́n sì nu lọ́dọ̀ àwọn hànàlá ìbí ọba wù ọ lọ́lọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni fàdọ́lù Sudan ó lè fi wé ti Nàìjíríà Sudan sọ tọ́ba tún lọ jẹun òun kẹ báyìí ó tún máa gbọ́ àwọn ọ̀rọ̀ àkàlámì tó le àwọn máa ń ṣe bí àwọn fi ń sàwàdà ni ṣùgbọ́n ṣe ìbùnú tèmi sọ gbọ́rọ̀ yẹn lágbára o àwọn kò sọ ẹ̀rọ ṣe fásitọ́lù tọ́ba ni wàá jẹun tó ní fásitọ́lù ẹ bá bọ̀ tọ́ọ̀ dáhùn yóò ní alẹ́ kálá mọ́fọ́lọ́hùn bí ọba tọ́ọ̀bá tún dáhùn yóò máa sọ sọ́lá àlà nẹ́bì ó ti ń dìbì inú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn tọ́ọ̀bá tún dáhùn yóò sọ pé òun bọ̀ ìyàwó òun lẹ̀ ṣé ìrùn tèmi sọ pé lọ́dọ̀ tàwọn bí irọ́ àwọn lè sọ wípé ọ̀rọ̀ ni ò tí kọjú á ah! ṣùgbọ́n pọ̀ jù tó bá yẹ kó ti kọ̀yàwó lẹ̀ lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ tó bá yẹ kó ń gbà tẹ́kẹ̀ẹ́ náà pé ó sì ṣe àdùn àwọn èèyàn ni ẹ òjò fún lẹ̀ ni. wọ́n ti kọ̀yàwó lẹ̀ lẹ́ẹ̀kejì ọkọ lẹ́lẹ́kejì ọkọ lẹ́lẹ́kẹta ọba gbóúnjẹ lẹ̀ wọ́n láwọn jẹun wọ́n nífẹ̀ẹ́ ọ̀rẹ́ yẹn dé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ fádọ́lù yẹn báyìí láàrin ìjókòó ọ̀kẹ́ra ó lè tó bí ìrìn bí oúnjẹ bíi mẹ́jọ. àwọn ẹni tí wọ́n lọ nǹkan mímu oríṣi oníyógọ́tì ni júìsì ni gbogbo ẹ̀ ni èyí tí wọ́n fi mọ́ngò ṣe ni ọlọ́sàn ni gbogbo ẹ̀ wọ́n á gbé kalẹ̀ fún yín. àwọn sóbò wọ́n gbé kalẹ̀ àwọn ọ̀pẹ̀rẹ̀ sí tí wọ́n bá tó fẹ́ ṣe wọ́n á fi ṣúgà sí wọ́n tún wá ṣe wéédú sí fún ọ. rìn yín lọ́kàn nígbà wọn nǹkan tí ó sara lóore ní rẹ̀yìn lọ́kàn bí báyìí. àgbàdo wọn ó ṣe èsì wọn ó ṣe àgbàdo wọn ó ṣe yẹn náà sọ́tọ̀. kìnní bíi fúláwà pẹlẹ báyìí wọn á dín yẹn náà. gbogbo àwọn kìnní yẹn wọn ó gbé kalẹ̀ débi pé ìwọ gan wọn ó tún wá sẹ́ gbé èṣù kalẹ̀ fún. ẹ wọn kí wọn gbé ní èṣù búrẹ́dì níjẹ́ bẹ́ẹ̀ kì í ní ṣúgà nù. àwọn amagùn gbọrọgbọrọ báyìí. bọ́yọ̀ ilé tún ní ìdí ẹ̀wà wọn ó gbé fún bí wọ́n sì ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn ìyẹn kọ̀ọ̀kan náà lè ṣe nu wa onídìí pa máa retí kí lára wa sí ẹ̀rí nítorí pé ẹni ọbẹ̀ fàtọ́rà sọ ìmẹ́rì kọ́ wà nù hadith ó sí aláwẹ̀ lẹ́nu wọ́n máa gba ládà rẹ̀ ládà ẹni tọ́dẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ ní òní dínkù nínú àwọn ọ̀sẹ̀ olóore tó tóbi púpọ̀ jù nìyẹn àwọn bàbá wa gan ìdí bá làwọn àfáà ti ṣiṣẹ́ lára àwọn bàbá wa tí wọ́n fi gbẹ́sìn yìí èmi mú àwọn bàbá kan aláwọn tó ti jáde láyé nu ọlọ́run kọ́ bá ní kẹ́wọn nínú wọn ni bàbá ráì nìkan láì nínú àwọn tó súnmọ́ bàbá mi púpọ̀ jù àwọn ọ̀rẹ́ tí mọ wọn ni mo mọ̀ pé sẹ́kàn ni wọ́n ṣe lára àwọn bàbá yẹn tó bá di pé rọmọdá ń bọ̀ báyìí wọ́n yà gbó wọ́n yà jù nínú àwọn tí mo mọ̀ kọ́ tó súnmọ́ àwọn bàbá wa òun ni bàbá Ganila ìyẹn náà ti jáde láyé abẹ́ ẹlẹ́rìn sòdè yìí pé tí rọmọdún bá ti ń bọ̀ báyìí ó ti ajá nípa àwọn alákẹ́wàá sọ gbogbo ẹ̀dí tuntun báyìí ń sìn sọ́yìn pé kò tí a fẹ́ sẹ́nìkan tó fẹ́ dìde lórí pé ẹja máa tọrọ yìí mọ́ tó ti di pé rọmọdún ń bọ̀ báyìí ó ti ní iye àgbàdo èlùbọ́ tí wọ́n sẹ́ndì káàkiri ṣùhánàlá lóbi yá pé ẹni tí bá ń sin tá bá rí gán béèrè ọ̀kan náà àwọn ọmọ náà wà ọlọ́nkọ́ sàlẹ̀ sí dáadáa rẹ̀ wọ́n á ti di pé rọmọdún ń bọ̀ báyìí yóò sì wọ àwọn àfáà wa nípa ọ̀kan báyìí ẹ lọ gbé fún ẹ lọ gbé fún ẹ lọ gbé fún ah kódà ń jọ tàbárí á sọ fún pé o ti ní fáìlì o ẹ̀sìn wà pé mẹ́yàn bá ti bẹ̀rẹ̀ sí olóore tẹ́lẹ̀ o ti ní fáìlì kọ́ má sí wọ́n bẹ̀ lókun wọ́n kàn máa retí ẹ̀kọ́ fẹ́ mu dé yìí ṣe sí ẹ̀ ní tí rọmọdọ́n bá ti ń bọ̀ yóò wò sùn pé ọyá lágbájá ẹ̀ lọ́ọ́ bá ń gbáko ṣẹ̀fó kan fún un tó lágbára nìyẹn ọ̀dà tàmẹ̀dùn fámílì ẹ̀kọ́ ẹ̀ lọ́ọ́ gbáko ráìsì kan fún un. gbogbo àwọn nǹkan wọ̀nyí káwa náà ká gbìyànjú ẹ̀ kì í ṣe bábá nìkan ló o kódà bí èèyàn bá ti lágbára jù kò ju ohun a lè pín lọ láwọn àtàjẹ́ jàmáà gan téèyàn kẹ́wò pé èmi nìkẹ́ o ọ̀dà máa mújọ́ mẹ́ta nu Ramadan ọ̀dọ̀ mi ni ẹ ti wá sí ìtọ́ a máa fi ń kọ́ra ni ìyẹn sì tún máa ń fa ìbùkún bí yẹn bá ti ní báyìí ọ̀ máa pọ̀ ni. ẹ̀rí kọ́ wà nù hadith pé mọ̀ nẹ́kọ̀tọ́ sọ̀dàkọ́ tó ń mi mẹ́ẹ̀l sàárà kí yẹn máa tọrọ kò lè dídú kí akun dípò bẹ́ẹ̀ báyìí ó tún máa pọ̀ sí i tí ò àti pé istihbabul iktaru min as-sakha afẹ́ká máa tọrẹ jù pàápàá jùlọ ní Ramadan àti pé Ramadan tó ṣe kí ni o ó pàtàkì ó bá bàrà gan lẹ́sọ̀sì nítorí Ramadan kọ́ ìsọ̀kalẹ̀ Al-Qur'an nínú Ramadan ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ láti máa ń sọ wa yìí pé ká sọ pé ní Ramadan nìkan láàmú àti tafsiri bíi dí àlàlẹ̀ pé àyàfi tó bá já sí pé wọ́n ń ṣe ọwọ́ àpọ̀ sí nígbà tí Ramadan dé nígbà yẹn la wà nǹkan ẹ̀mí sọ. sọ̀rọ̀ sọ̀sẹ́lá ó máa ń tọ́ Al-Qur'an tẹ́lẹ̀ bífọ̀ kí Ramadan tó dé wọ́n gbà tó di pé Ramadan dé nìyí gbogbo alalẹ́ tí jìbìlì ló bá báyìí yọ ká lọ́pọ̀lọpọ̀ àbí mo ṣe ká fún mi kọ́ yẹn ọlọ́run dẹ̀ ti sọ fún àtúnṣe sọ́láńtẹ̀lẹ̀ fi sanú kọ́rí ó ká ọ̀là àtàǹsà tá a bá ti ń ká fún báyìí ò ní gbàgbé ẹ̀ wọ́n fi hàn pé tó bá pọ̀ nu Ramadan òsílẹ̀ ìfi ṣùgbọ́n pé àwọn àwò pé Ramadan báyìí gbogbo àwọn afáwà nísìnyí wọ́n tún ti pàṣẹ wọn ti Ramadan fẹ́ẹ́ dé nísì wọ́n bá lọ gbé tíra ni wọ́n wá máa mú gbogbo ẹ̀ lápá ìyáká ni wọ́n máa pàtàrí mátàrí wọ́n máa wú ikú wí lọ ìkọlọ́wọ́n bá àdékè ọlọ́sìn nígbà tí ó ti yẹ wò látẹ̀sí kẹ́yìn ẹ padà sọ fún un pé wọn máa wẹ wọn máa wẹ ọba gbé ní ọdún tí ń so tìsàlẹ̀ mọ́tò kè ní ọmọ àtúntò kè mọ́tò tìsàlẹ̀ wótò wótò wótò wótò hadithi mi lábẹ́ ọ̀rọ̀ ìwà rere àti mú tọrẹ ń bí báyìí nínú àgbọ́yé hadithi yẹn kó tó di bá máa di tì mí òun náà ni pé jawazu tawkil al-abid wal idni lahum fi tasarrufi fi amwali àti ah, ìdíbẹ̀ náà hadithi mi òun ni hadathana muhammad bin salam. hadathana muhammad قال أخبرنا أبو معاوية عن الأعمش عن شكيك عن أبي مسعود الأنصاري قال قال رسول الله صلى الله عليه وسلم حوسب رجل ممن كان قبلكم فلم يوجد له من الخير إلا أنه كان كان رجلا يخالط الناس وكان موفرا فكان يأمر بما بالمانه أن يتجاوز عن المعسر قال الله عز وجل ونحن أحق بذلك حديثي بذلك منه فتجاوز عنه آه ọjọ́ hadithi tí ó lálàáfíà dáadáa ó wà nù sahih muslim ìbá fil masaqat báàbù fali ìǹdọ́rì ojú ọ̀nà ti ń sọ nípa pé ẹni tó bá wà nínú àìlera ó sì ní gbèsè tó yẹ kó san fún yẹn kí yẹn retí ẹ̀ tára ó fi tẹ̀. ẹ̀rí páyà náà sọ pé wà nǹkan ẹ̀dó ọ̀sọ̀rọ̀tì ọ̀nà ìdírọ̀tún ìlà àmọ́ ìsàrọ̀ wà á ń tasọ̀ dẹ́kú ẹ̀yẹ̀ lọ́lẹ́kùn. tó bá já pé nìyẹn wà nínú àìlera ẹ́ ó sì jẹ yẹn lówó nínú gbèsè tí yẹn lè gbé òun ni pé kéèyàn retí ẹ̀ tára máa fi dẹ yàtọ̀ sí ayámàsán o ẹ̀wọ̀n pa ayámàsán wà nínú sọpárò òun ò lé ó sì jẹ yẹn lówó ọba tún rọkọ̀ sídìí ẹtìrì pọ̀ dàrẹ̀ ni ó tún sílé ó tún wá fún yẹn ní invitation pé òní nì sílé ó ti kọ́lé náà rẹ́dí o ó tún wá fẹ́ ṣe pátì rẹ̀ ó tún wá pé ó sì jẹ gbèsè. àyẹ̀bẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ ọ̀tọ̀ lásán téèyàn rí lọ́rùn ẹ̀ lánàá ọ̀tọ̀ lèyí téèyàn tún rí lónìí ó ń gbèsè èmi ò tiẹ̀ mọ ohun tí ń sèyàn sọ́yẹ́ kéèyàn máa yáwó ra sọ ni ẹlòmíì tún lọ yáwó ra sọ ibi tí gbèsè rọ àwọn èèyàn lọ́rùn dé sọ́yẹ́ pé wọ́n sá mọ̀ òun ni káká máa jẹ gbèsè ẹlòmíì ọlọ́gba sọ àwìn ìgbẹ̀yìn padà mówó wá tọ́kẹ́ kọ́ ń wọ̀ lọ́rùn ni sheikh ibn tèmi rahimahullahu ta'ala ọ̀nà sẹ́yìn ẹni ìdì ni ọdúnlọ fóòmù bá fi sun torí ipò síyàwó lè tẹ́ nínú. síbi ohun táwọn Yorùbá máa fi ń ṣàdúrà nẹni pé ìyàwó ò ní mẹ́ni síbẹ̀ tí wọ́n dákọ ni. wọ́n àtúwà lọ lọ ra ẹ ìyàwó fẹ́ ṣe yìí náà ni ẹ dákun ìyá mi ló mọ lọ ra o bẹ́ẹ̀dì sì ní ọba lọ sọ́dọ̀ àwọn tó ń kẹ pákó àwọn fọ́níṣọ̀ wọn ń wò yẹn lókèrè nine thousand wọn ò ní kí yẹn igi wọn ó tòjọ o nine thousand naira igi tiwọn náà ni àwọn láti ṣe àwọn láti fi ọdún mélòó àwa rẹ ní oyin rẹ nine thousand ni wọn igi ọdún yẹn tí ọdún lọ yá wọn lọ fóòmù ọmọ mi ti ń ta fóòmù ń ni wọn ní kí yẹn lọ méjìlá wa ni èyí tó bá tún jẹ kékeré nìyí o àyìn tó ju lọ bẹ ẹ tí gbèsè ti àwọn yẹn dé alájà sọrọ ẹ sọ pé wàá ń kánà sọ wọn gbogbo gbèsè yẹn náà àwọn yẹn tọba dójú ẹ lọ gbáwìn rẹsì ọlọ ẹwà gbáwìn òróró ó ra ẹ ẹ ọlọ́ọ̀ni dábì fún mi tà fún mi ẹ kò sí jẹ ọlọ yáwó àbí ọlọ ọlọ epo àwọn nǹkan wọn bá ń sìn yẹn ń gbèsè orí lẹ́yìn kódà tí yẹn bá ló kí yẹn tètè sànú ń ẹ agolo wọn sí gba ó ti di kóńgò ọdẹ ìlú lọ́wọ́ yín kéèyàn bó ń tọ̀ ń sẹ́ lọ́dà gba àwọn gbèsè tó dáa nìyẹn. ẹ wà ní sọ̀sẹ́lẹ̀ ó ti fàpẹ́rẹ́ ilé ọ̀fà tó jẹ́ ìwé gbèsè tó dáa nìyẹn ẹ lọ sọ̀sẹ́lẹ̀ lọ gba odidi ṣàyìnrù kóńgò kóńgò ọgbọ̀n kan ní àbí ọlọ́tọ́ bíi kóńgò ọgbọ̀n lápẹ̀rẹ̀ ọgbà àwọn ẹ̀rá yìí kọ̀dẹ̀ rówó ẹ̀sẹ̀ fún yẹ̀hóòdì àyùbá tó gba ìyẹn gba ìdógò lọ́wọ́ ẹ̀ àwọn onídìrí àwọn òjíṣẹ́ ọlọ́run sọ̀sẹ́lẹ̀ nígbà tá nabi tó kú báyìí ọ tí ó sì rówó yẹn sàn tó fi kú gbèsè yẹn wà lọ́rùn ẹ̀ tó fi jáde láyé wọ́n sẹ́ lọ gbà ní ó ti rí káwọn gbèsè tó dá nìyẹn ìyàwó ra ń jẹ mo gbogbo àwọn nǹkan yòówù tẹlómi bá tú rẹ̀ wò níìsì àwọn nǹkan ẹlòmí ọ̀yàwó bàtà fìlà máa gbórí káàkiri mo bá ti padà béèrè wọn kàn ń ra fìlà ni ìsìlè lọ yáwó rà torí ìnira ò sí ìdẹ́fẹ́ nǹkan bẹ́ẹ̀ tí yẹn lè yáwó òun ni pé ìyẹn fẹ́ kírun ní ìsìn àníìdí aṣọ gbogbo aṣọ rẹ̀ jóná ó sá ní ìdí ẹ̀yọ̀ kẹ́ àtẹ̀rẹ́ ní tí gbogbo wa pátá ọ̀dájú ni wá ààrẹ ni fún lásọ pé ọ̀ wá wo ìbáyá yọ ọ̀sá ẹsẹ̀ wá wo jàlábíà mi ọ̀sẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ láàrin wa ọ̀yáwó rà ẹ̀wòrú ẹ̀tọ́ tó tún wà fóbìnrin ẹ̀tọ́ tí obìnrin gbọ́dọ̀ tí ó fún irun ẹ̀tọ́ ìyẹn ni pé irun tí ìmúra obìnrin nípa kọ́fẹ́ kírun ó tún ní ìmúra kọlá sọ tí ó wọ ẹ wọrọ ẹ alọ ayíǹde alọ ayíǹde ẹ gbé jẹ Ọlọ́run tó sàlàyé pé ló ti lè fi sá òkùtù ha ẹni tí ọba ní jìlì bá bùkún ẹni tí ọwọ lọ ayíǹde kọ gbà lọ́dọ̀ ẹlòmíì lọ́wọ́ àyè pé wọ́n rẹ́ǹtì ẹni ọ̀sán owó fún wọn gbẹdọ̀ ẹ̀dá kan fún mi kí ló sì dé mo fẹ́ lọ ayíǹde ni ọ̀sán sọ ti ń rí wọ̀ lọ sọ wá ti mọ iye tá a máa ń gbà ẹ máa fún yẹn bẹ lọ́dọ̀ àwọn ìyàwó ń jèló ẹni ọba fẹ́ sí ìyàwó ẹwà àdánwò táwọn èèyàn máa kóra alhamdulilayi ọlọ́run ti ní ká àti gbàgbé ilé lásìkò táwa wà yìí àwọn ìyàwó tó máa ń sí ìyàwó ẹ̀rin dún ẹ̀rin dún wọ́n lọ ya lágbà ó ní iye tí wọ́n fi ya wọ́n ya sẹ́yìn wọ́n yẹ tú ó ní iye tí wọ́n máa fi ya ó sì níjọ́ tí ó lò lọ́dọ̀ wọn. ìyàwó ọlọ́sẹ̀ kan tó máa ń ṣe ìwé wọn irú àwọn àṣàkáṣà wọn ò jówó ọjà irú àwọn àṣàkáṣà yẹn náà làwọn ẹ̀fẹ́ gbé wọ̀ nísìn aláwọn ń ṣe àwọn ń ṣe introduction nínú gbogbo kúrò ẹtún sáwo ẹ wà yẹn wọn kó jọ tààtà wà ní mọ́sáàsì ìkílẹ̀ wá sí àwọn introduction náà ni ni ti introduction kò yé mi èyí tó tiẹ̀ wá dùn ẹni tí ọ̀ kódà àwọn kẹ́ wọ́n tún máa ṣiṣẹ́ lórí rẹ̀ pé ṣé òní náà láwa sùn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni ẹ sì tún wọn ká ẹ fọjọ́ sí i lẹ́yìn tí hadith sọ wípé ìdájá akùnmọ́ntàn dọ́wọ́n ẹ̀ kólkọ̀ọ́hù wọ́n dínàhù wà kólkọ̀ọ́hù fàzáwìjù fáyẹn lélẹ̀ fàóríyà ẹni tẹ́ yọ́nú sẹ́sìn ẹ̀ àti wáyé tọ́ba ti wá bá yín fóun fẹ́ fẹ́ mọ́ yín fà lélẹ̀ fàóríyà ẹ fà fún ni. torí bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ báyìí tẹ́kùn fitna wàhálà máa dé ṣé bó o lè oúnjẹ á pọ̀ lórí ẹ̀ tó láwa ṣe tó lórí pọ̀ tó bá ṣe pọ̀ tó yìí tí ìyẹn máa lọ gbọ́ sí obì wò tó bá kò ń bí wa kí bẹ̀ ah, ẹ̀yin là ní ẹja má ṣe ẹja wọ́n pọ̀ wọ́n ní nítorí ah, ọlọ́run sá ni wọ́n gbọ́ abáṣe ákédùn jọ ni àtàkókò rẹ̀ tó sì dára lójú pé kìí sàkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá nìyẹn èké lè yí tá à ń sìn yẹn o àtàkókò rẹ̀ ńjọ yẹn ńjọ tí wọ́n sọ pé àwọn fi wà límọ̀ sí wọ́n bá mú ọdún kan wọ́n fẹ́ sọ fún yín pé ńjọ tí wọ́n wá mú wọ́n bá tún láwọn pè wá pé ká wá àwa ń bẹ̀ báyìí níbi tá a gbé ń sagbájá lọ́wọ́ wọ́n bá yàyọ̀ pé a kó ewu kí ló sì dé. ẹ̀dẹ̀rẹ̀ àbá àtọ́jú ní wò mí ni àwọn náà ni wọ́n gbé nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ òní kémi ọwọ́ àtẹ̀lé yín lọ ń bí wọn tẹ ẹlẹ́sìn jọ ni téèyàn sì lè jókòó mọ́ ẹ̀kún téèyàn sì ní kéèyàn ọkàn ra yọ kọ́rọ́kọ́rọ́ báyìí èèyàn ó yí po pé àáfàá ti ń ṣe lẹ́jọ́ sí wa àárín wọn mọ́ wọn wọ́n ti padà dìde ìyọ́n máa lọ mí tókẹ́tókẹ́ láàrin nìkan ẹgbẹ́ tó ṣe é ṣe pálapàla lè tó ń bá kiri. akọni ọkàn yóò kọ́kọ́ ti balẹ̀ yàtọ̀ pé èmi náà làwọn èrò wa gbélé lórí ni wọ́n wá jókòó nǹkan báyìí. ájì àtúnṣe gbé sí ẹyọ tí bá ń lọ báyìí iwájú ní òjò ìwò òdò sẹ́yìn tàbí kẹ́nìkẹ́ fọ́ sẹ́yìn ẹ̀yìn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ó láǹfààní àti ọgbọ́n òrìbòrí rẹ̀ yìí kò ṣe dáadáa ó ní ọwọ́ lé sójà kí ló tún kù mọ́ ìbí wọn náà rí ọ̀rí bẹ́ẹ̀ ẹ̀yà sinmi ranu o bí mo ti lọ òun lọ́rọ́ gbèsè kásọ̀rọ̀ akún gbèsè hadith muhammad ibn salam ọni hadasana ọni akhbarani abu muawiya abu muawiya náà lọ́wọ́ látọ̀dọ̀ amos amos lọ́wọ́ látọ̀dọ̀ shaqiq látọ̀dọ̀ abi mas'udi al-ansari wọn ti sọlọ́n sallallahu alayhi wa sallam ó ní xoosi bàrọ̀ jùlọ mimma kana qablakum. wọ́n sì sinro arákùnrin kan náà àwọn tó ṣáájú yín ọ̀làmù yóò jáde láhùn min al-khayr ìgbà wọn wá yẹsẹ̀ rẹ̀ wò kò sí dáadáa kankan bẹ́ẹ̀. ilá anahu ṣùgbọ́n wọn padà rí kan o. ihun tí wọ́n rí lára ẹ̀ ni pé kọ́ọ̀dì kana rajulan ó jẹ́ èèyàn kan tó pé yukhalitu an-nas ó máa ń rúpọ̀ máwọn èèyàn ẹjọ́ àwọn náà máa bá àwọn èèyàn ṣe. ẹ̀rí pé wọ́n máa ń sọ ike àtọ́pọ̀ wà nù hadith tó lálàáfíà pé ẹni tó rò pọ̀ máwùn yẹn tó dẹ̀ ṣe sùúrù lórí sùtá wọn ó lóore jẹ́ ẹni tó yẹ̀ bá fún wọn lọ. torí tá a bá jọ wà báyìí ló pin ìgbà tó bá ti já sí pé wọn ò lè kórè yẹn kájọ wà ní. ṣùgbọ́n tí wọ́n bá kórè yẹn kí yẹn hàn tó bá ti ní lápá. ṣùgbọ́n ó lè máa rí nǹkan kan kẹ́sọ́. yà kò sí dà ẹ màá mi ẹ gbogbo dẹ́n lọ kó sòkú nǹkan kan yìí kó dà ẹ lágbájá rahima fẹ́ ṣe àbẹ́ ẹrù kọ́yà fẹ́ ṣe ìyàwó ẹdún lọ sọ pé lọ ìyẹlẹ̀ wò kọjá ẹ̀gbọ́n tó wá lórí ẹ̀ ni ẹ̀gbọ́n dáná sọ̀sá láńsọ lórí ẹ̀ ni ipe tí yẹn bá lọ ọ̀dọ̀ yẹmí wò ọlọ́run nígbà ọ̀rọ̀ ẹ̀kọ́ dídí ogójì ọjọ́ tí gbogbo òun yín gbogbo èsì ni màámi tẹ bá lọ kú lórí ní dédé ìgbà yẹn ń kọ́ tẹ bá tún á nígbàgbọ́ sí ohun tí ń sọ tẹ́yìn náà gbà pé láburú tó rí ọ̀sẹ̀lẹ̀ ẹ ti ṣe kèfèrí ni ẹ sì kẹ́ wá jẹ́ kèfèrí lọ́dà ìyẹn máa wí kíní yẹn fún wọn díẹ̀díẹ̀ tèmi gbà tẹjọ wà bọ́ọ̀ wọ́n sì lọ yẹ̀mí òun ó gbẹ́ bọ́ tí wọ́n ní wọ́n ṣe kódà wọ́n lè pínwó rẹ̀ fún tí wọ́n sì parọ́ fún. lópin ìgbà tó bá ti já sí pé wọ́n ní lápálá rẹ̀ irun tí wọ́n lẹ́nìyẹn ń ṣe ni pé ó máa ń rò pọ̀ máwọn èèyàn wọ́n ká ní mú tìrà ara tó wá dẹ̀ ara dẹ̀ irú ẹ̀ náà la fẹ́ fún gbogbo àwọn ẹni tọ́lọ́run bá kẹ́ ká ṣe pẹ̀lẹ́ nípa gbèsè tá a bá fẹ́ sìn pápá jùlọ ẹni tá a bá ti mọ̀ para rẹ̀ olè ló fi gba nǹkan lọ́dọ̀ wa. mọ̀rọ̀ bó ti apádà tu wò báyìí ìfi àjẹ ààbò ní bẹ lọ́rùn rẹ̀. fọ̀kánà ya àmọ̀rọ̀ kìlìmọ́nà hù gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ á pa wọ́n láti pé ani ẹ̀sàjà wàzú anilẹ̀mọ́ ọ̀sẹ̀ ẹ wá bọ́ ta lọ àwọn tó jẹ wá lówó ẹ bá ní gbowó wálé ṣùgbọ́n àwọn ẹni tẹ́ bá rí ni wọ́n wá kò ẹ fojú ọrọ ọ̀rọ̀ tiwọn o wọn lọ́wọ́ ọba àlekè aláwa sọ pé mo ta bá nù sẹ́ nìyẹn nìyẹn ọlọ́wọ́ ni fanahnu ahaqqu bi dhalika min àfojúfò ti ń yẹn àwọn sí ká gbogbo àṣìṣe ẹni tó bá wà nínú àìlera tó sì yáwó lọ́dún yẹn àkọ́kọ́ òun lọ̀rọ̀ tọ́lọ́hún sọ wípé wà ń kánà tó ọ̀sọ̀rọ̀tìn fọ̀nẹ̀dìrọ̀tún ìlà mẹ́sàrọ̀ tó bá jẹ́ oníṣòro oníṣòro ni ara rẹ̀ ò le ọ̀dẹ̀ yáwó lọ́wọ́ wa kárí tí èdè ìgbà tára máa fi rọ̀ ọ́ ìkànnì yẹn. ọlọ́run tó wá sọ pé wà á ń ta sọ́dákú khairun lakum tí yẹn bá dẹ́lẹ̀ gún gbogbo owó yẹn tó fi dà. nígbà bó tiẹ̀ ló mú wá gan sórí ihun tó rí tí ń bá tún fún ọ sí lókùn má wọrí mo fún ọ. ìkẹta a lè rí yẹn yàní ẹlẹ́ẹ̀kẹta yìí tábàtà fi sùn nípa ara ìgbè kan tó ti sọ ọlọ́run sọ̀sọ́lá tó gbọ́ sẹ́nìkan ń pariwo pé wàláhì láàfààyè mi ní ṣe. ìwí bẹ̀lẹ̀ kéne ẹ̀kejì ojúṣe ọlọ́run sọ pé ta ni ń lérí póun ò ní ṣe dáadáa yẹn ta ni ń búra póun ò ní ṣe dáadáa ó lè mí ní ojúṣe ọlọ́run. ojúṣe ọlọ́run ní dáadáa yẹn ni kọ́ ya ṣe o kí lẹ́ni yẹn sì fẹ́ lọ́dọ̀ rẹ̀ òun ni pé mo jẹ owó yìí mo mọ̀ pé mo jẹ́ ń tòótọ́ ẹ̀ kí n rí bá ń dínkù ten thousand yìí ń sẹ́ five thousand yìí fi ń jẹ́ o kàn fi sànú mi ẹnì yẹn wá ń bọ́ra pé láyé owó mi ò pè ìṣe ọlọ́run ni ìwọ̀n tí mo fẹ́ kó o ṣe bá gbé epo dípò ìyẹn jẹ́ kẹta àkọ́kọ́ òun ni kéèyàn fẹ́ ni yẹn lẹ̀ tára máa fi tẹ̀ ìkejì òun ni kéèyàn gun yẹn yẹn ìkẹta òun ni kéèyàn bá gbé epo ìfẹ́ hundred tó jẹ mí fifty náà mo kọ́ ọ́ lẹ̀ fún ọ báyìí kọ́má jà sí pé ńgbà tá a bá kú ẹlòmíràn máa lọ lo imọ́ ní ìgbóná. kò dẹ́mi rẹ o ṣùgbọ́n lọ́n lọ́ mọ̀kàn rẹ o ṣùgbọ́n òun náà mọ̀ lẹ́mi ààrẹ ife ńgbà tí gbogbo ẹ ti rí bó ṣe lóhun orí ló fi sọ pé ọ̀dà mọ́ yọ̀ǹda. ṣùgbọ́n o gbogbo àwọn sábà máa yọ̀ǹda kájọ́ tẹ́lẹ̀ mi wa tó bá ti tẹ́lẹ̀ mi wa kò sí wàhálà kálẹ̀ nìyẹn ọjẹ́ gbèsè sọ́run tó fi padà jáde láyé tíyẹn bá lóhun yọ̀ǹda kó jẹ́ ìyọ̀ǹda tó wá látẹ̀mí tó tọ́ wọ́n rẹ̀ pé ah tí wọ́n wá ní sọ pé èèyàn wá lójú sí kí ni wọ́n á tún yọjú wọ́n tún wò pa àtúnjọ jọra wa kí wọ́n á yọjú nísìn kí ni ẹ wo ó ní ten thousand tí ó fún mi wọn ò ní wò pé àfa ẹ̀ tí ẹ lè wò ó ṣe àyìn tẹ́ tún jọra yín kí ni ẹ má fi tìtú kárùn kí ni ọba yọ̀ǹda kí ni ọ̀rẹ́ ni pé ah ó sùmọ́tẹ́mi rẹ̀ bá yọ̀ǹda tó sí wàhálà mi ilé ẹ̀. hadithi yìí a máa rí ọlá tí ń fún ẹni tí ọ̀rẹ́ ni tó ní ṣòro tó sì jẹ́ lówó ó fi ilẹ̀ títí tára máa fi dẹ̀ àbí kọ́ dẹ̀ gbé díẹ̀ kú. ìkejì òun ni wípé ká tún máa tá a bá fẹ́ sin gbèsè ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé bá mówó mi kájọ jẹ́ pẹ̀lẹ́ kọ́ má jẹ kankan ẹ̀wọ̀n àwọn olónígbèsè tí ọba gba kínní o tí ọba gbẹ̀mí yọ gbẹ̀mí ni àwọn míì lè sinra wọn lówó kékeré báyìí ọlọ́run ló sì mọ nǹkan tí wọ́n padà kẹ́yìn ọ̀rọ̀ yẹn. ìkẹta òun ni wípé ìyẹn lè rẹ́yìn pé ọmọ abáyàn mójútówó ṣùgbọ́n ká jẹ́ olódodo síra wa pípa àwọn èèyàn nísìnyí wọ́n máa sọ pé ó ti jẹ́ sí lágbájá tí ò lo àwọn tó jọ ń súnà nípa dúkìá rẹ̀ kátẹ̀ láàtú ń pa àwọn tóun náà ṣàkíyèsí pé bẹ́ẹ̀ ni tí ó bá ní àwòrán ẹ̀sìn lára tó bá jàǹbá ṣe bó ṣe bá wí ẹni tí èsì ẹlẹ́sìn ò ní ṣe bá wí ọ̀kẹ́ náà wà fà ustaz mọ̀sáwọ̀ adédọ̀gùn àti dọ̀fọ̀lọ́ wọ́n ní ẹnìkan wá bá wọn nípa àwọn àti àwọn bọ́dá sí mi wọ́n bá ní ustaz òun ti lérí pé láyé òun kò sí bọ́dá sí kankan tó wọn bá ṣe mọ́ nípa ọ̀rọ̀ dúkìá o ti kọjá wọ́n ní béèrè táwọn wá sọ lù rẹ̀ rí pé ọ̀dà o ìgbà tó ń sọ pé náà bọ́dá sí wọ́n jà mbá yẹn nípa owó tẹ́jọ́ dàpọ̀ ǹjẹ́ tó bá jẹ́ jẹ́ mi sí àbí jẹ́ kọ́ọ̀bù lọ́jà mbá yẹn tá a láyà bá dì sí tá a ó fojú fóònù á sì máa sọ̀rọ̀ àtàkìrì. ẹni tó bá jẹ́ ní wa tá a jọ gbẹ́sìn léjú òun ni ká máa bá ṣe a sì lè fowó sọ káwa náà sì jólóòótọ́ fún ara wa. káwọn sọ̀tọ́ la sọ pé làdínà lèmọ́lá amánẹ́tálá kò sẹ́sìn fẹ́ni tí ọba nígbà fi pamọ́ ẹni tàbá lè sọ yìí pé bá ní tọ́jú kínní yìí o tí ó sì tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ́sìn fún un wọ́n tọ̀ wọn lẹ́sìn rárá. sọ nínú báìbù yìí bákan náà lẹ́yìn ìgbà tá a tún ti kọ́ ìwà pé ẹni tára rẹ̀ ọba tí le tó sì jẹ wá lówó ká fi ilẹ̀ títí tára rẹ̀ ó fi le àbí ká dí gbèsè yẹn kù àbí ká dẹ̀kun yẹn yẹn ìyẹn jẹ́ ẹ̀kọ́ ìwà tá a kọ́ mbẹ̀ yẹn lábẹ́ ọ̀rọ̀ wa tó da tẹ́lẹ̀ yìí ti wà nú àwọn àhàdìsì tá a ti kà tẹ́lẹ̀ wọ́n ní hadassah ni muhammadu bin salam. حدثنا محمد بن سلام عن بن إدريس قال سمعت أبي يحدث يحدث عن عن جدي محمد بن سلام لا تدع بن إدريس أني مقبع أبي يحدث عن جدي bàbá mi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó gbọ́ látọ̀dọ̀ bàbá bàbá mi tí bàbá mi náà tún lòún gbọ́ látọ̀dọ̀ àbí hàn án wọ́n ní wọ́n bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam léèrè pé má aktaru ma yudkhilul janna kí ni ohun tó pọ̀ jù tó lè yé kí yẹn wà lùjẹ́nà á ti sọ yẹn ṣáájú. àkọ́kọ́ bẹ̀ ní takuwallah ìpayọ̀ ọlọ́run ìsábà máa ń mú yẹn wà lùjẹ́nà lọ́pọ̀lọpọ̀. ìkejì òun náà ni husnul khulqi ìwà tó dáa ẹ̀rí. wọ́n láti sọ sọ́lá wọ́n tún wá bí àná àti pé kí lọ́pọ̀ tí máa ń jẹ́ kí èèyàn wọná lọ́pọ̀lọpọ̀ àtúntòsálà sọ pé alẹ́ ajẹ́wà fáà ni ihò méjì ni ihò àkọ́kọ́ òun ni alifam ẹnu ẹ̀hún dáàkì bẹnu ẹ̀rì pa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ìkejì òun lábẹ́ kábàjẹ́ wa kó gbé wa wọ iná ọlọ́run pẹ̀lú jẹkújẹ kí wa kó gbé wa wọ iná ọlọ́run pẹ̀lú ẹ̀rí nà eléyìí nínú hadithi yìí àríkpá ti sọ̀rọ̀ ń parẹ́ nínú hadithi igba àti mọ́kàndínní àádọ́rùn tún eighty nine ṣáájú tá a ní ìdí kásẹ̀ dọ́rọ̀ padà lórí ẹ̀ mọ́. حديث ميل أبي بابوي أني حدثني إبراهيم بن المنذر حدثنا إبراهيم بن المنذر قال حدثنا معن عن معاوية عن عبد الرحمن بن جبير عن أبيه عن عن نواس بن سمعان الأنصاري أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم قال البر حسن الخلق والإثم ما حبت في نفسك وكرهت أن يطلع عليه الناس قال إبراهيم بن المنذر حدثنا ọba àsọ̀rọ̀ ní haddathana ma'an ma'an sọ pọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ ma'awiya ma'awiya lọ́wọ́ látọ̀dọ̀ abdulrahman bin jubair anabi látọ̀dọ̀ bàbá rẹ̀ ọlọ́wọ́ látọ̀dọ̀ nuwas bin eh, sam'an al-ansari wọ́n ló bi òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó bi léèrè anilibiri wàlí ismi kí ni wọ́n ń pè ní rere kí ni ń jẹ́sẹ̀ ẹ̀rí wọn lọ sọ sọláwá dáhùn pé àlèbérú husnul khuluq irun tí ń jẹ́ dáadáa òun ni kéèyàn máa wùwà rere ẹ wàá rẹsẹ̀ mọ haka fi nafsi òun ni tó ṣe wípé ó yíra padà lẹ́mìí tiẹ̀ náà ẹ̀ṣẹ̀ nìyẹn nítorí pé àdámọ́ èèyàn ṣẹ̀ṣẹ̀ yóò yíra padà bákan bákan lẹ́mìí èèyàn wọn kẹrí ìjà àyè tọlẹ àlehìn náà tí wọn dẹ kórìíra káwọn èèyàn yọ sí ọ nígbà tó ń ṣe lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ohun tí wọn náà bá ti ń ṣe tó ti rí kọkàn rẹ ò lélẹ̀ tí ìbá sẹni tádàmọ rẹ bá ti bàjẹ́ yẹnyẹn ìyẹn ni pé tí ò ní fi tọrọ mọ ni ó máa ṣàìdá báyìí ọkàn ẹ sì máa balẹ̀ sí ẹ wà àwọn alágbèrè ń sìn. agbèrè tó ti mọ́ra bí àwọn tó máa ń fi ọwọ́ po obìnrin lára níwájú ìta ẹ̀rí pé tó bá ráhùn yẹn asúnrakì ìṣesí ẹsẹ nìyẹn èèyàn bá ti bàjẹ́ ní ọgbẹ́ ńgbà tó máa wà wọn nìyẹn nígbà tí yẹn ti ń súnrakì ṣùgbọ́n rere ń tiẹ̀ ọ̀dà dùn òṣìṣì lórí ẹ̀ nígbà ohun tí ń ṣe mi. nínú àgbáyé tá a bá nù hadith yìí hadith tó lálàáfíà ni òun ni pé mímọ ọjà mi husnul khulq inú gbé tán ìwà tó dáa òun ni àṣìlá kíyẹn máa da ìdí pọ̀ kíyẹn máa sòdodo kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì tún bá àyàn ṣe níṣe dáadáa báyàyàwó ẹ̀ ni ẹni tó yẹ kéèyàn fún ní tẹ̀lé kéèyàn tẹ̀lé dáadáa lórí dáadáa eléyìí wà nínú nǹkan tó kó gbogbo wà sínú nínú àwọn ọ̀wà tó da owó ní tùmọ̀ àní nẹ́tùlù kọ́lì kọ́kẹ́ balẹ̀ kéèyàn tó máa tijú kéèyàn máa tijú lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ ọ̀gá àlàyé làyà sí illa bil khair ìtìjú ò lè mú nǹkan kan wá ju kí ni lọ ju dáadáa lọ wọn fi alihaya khairun kullu wọn lọ sọ sọláńdì arákùnrin kan wọn ń ṣe wá àtijọ́ nìkan pé máa ní tìjú òjíṣẹ́ ọlọ́run ní dáàbò máa wulẹ̀ máa bá a sọ̀rọ̀ pé kó ní tìjú fa inna alihaya min al torí pé tìjú ń lu gbàgbọ́ lọ́wọ́ ìyàtọ̀ ń bẹ láàrin alihaya wal khajal alihaya kù òun ni kéèyàn ti jú kó tó ṣe bí wípé jẹ́ má ṣe bí ǹjẹ́ tí mo bá ṣe bí ibo ní ṣe máa rìn láàrin yìí. ṣùgbọ́n kájàlì òun ni máa ń ṣẹlẹ̀ sáwọn ẹni ibi tí wọ́n bá ṣe bí tán àwọn abo ibi tó ti ṣe bí yẹn díwọ́. ẹ̀rí ká bá débi wá ṣe wá sí mọ́ nígbà tó wà lọ kí ìyàwó ń yàwó mọ́lẹ̀. kájàlù nìyẹn ànídìí yẹn hayà àlá nínú wà dáadáa lọ́wọ́ nínú ẹ̀ṣẹ̀ òun ni kí iyèméjì máa wà lẹ́nu yẹn àti ròyìnròyìn pẹ̀lú kí èèyàn máa wò pé tí ni yìí ṣàṣìṣe báyìí tó bá ti mú yẹn ní ọgbẹ́ sí kì í ṣàṣìṣe lèyí tí ń ṣe ẹ̀rí pẹ́ni tí nínú àwọn abúlọ́dàsí náà ìtọ́jú pé bíi díẹ̀ òdì ní igi lórí ẹ̀ tí bá ń tẹ̀lé ara rẹ̀ ò yọ̀ dàbí ara lára tí yẹn bá pàdé ara iwájú ìta náà ti pàdé wọn kì í ṣe kọ́rọ́ ara rẹ̀ ò ní yọ̀ dàbí alára ọkàn ìjásí pé ẹ̀mí rẹ ni òjò gbádùn ẹ̀mí rẹ̀ borí ímánì rẹ̀ ní òjò ní òjò gbádùn ló fi ń tẹ̀lé kí sògbàsògbà rẹ̀ tóun dẹ̀ bá pàdé yẹn ó lè yára kan tàbí kọ́ padà dọ́gbọ́n kó ṣe pé yóò jẹ́ kẹ́nìyàn ó rìn iwájú díẹ̀ kó ń bọ́ sẹ́yìn tọ́lọ́hún ní ọ̀fẹ́ kẹ́ni kẹ́kẹ́ mọ̀ torí téèyàn bá rí ohun téèyàn kọ́kọ́ béèrè ni pé ṣe ẹni tí ẹjọ́ ń ẹ bóò ló ṣe yọ máa wò pé irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn jáde lóbìnrin tó sì ní igi lórí ẹ̀ tọ́sẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ìwọ lọ́wọ́ alọ́lé wọn onídìí ẹ̀ máa tẹ̀lé ra yín kí nínú àwọn pàlàpàlà tá a tún ti rí pati gbogbo wa sí láǹṣẹ súnẹ̀ tó ọ̀kẹ́ náà nìyẹn wọn á ra yín kí sògbàsògbà ara nù láì ní igi. nídìí nígbà tó ti ní igi lórí ẹ̀ ọlá ti kó bẹ́ẹ̀ ẹ̀ ló ọlọ́wọ́n sọ yín kò jù bẹ́ẹ̀ lọ àìní tìjú yẹn náà lọ sọ wá di bẹ́ẹ̀ pé nígbà bá padà gbé gbogbo kíní ẹ̀yẹ ọ̀hún bí bá wọlé náà kò ní dubí jọ́ mélòó lọ́kùn aṣọra wọn torí kò nẹ̀gà fọwọ́ rẹ tó bà ṣé táwọn ìyá wa jẹ́ lórí pé bàbá wa wọ́n ti lọ so igi wọ́n ti kó gbogbo gbá ẹrù wọ́n ti di gbogbo ẹ̀ lọ wọ́n ti lọ sọ obìnrin wọn ò bá sọ̀rọ̀ obìnrin ò òun ní gbòòrò kọ́kọ́ dé ọtọ́ ojúlé wọlé báyìí òun ti gbẹ̀rù burú ó ti jáde ó ti sá lọ. bí ọba dàgbà dáadáa wọ́n tẹ̀ wá gbéyàwó wa balẹ̀ torí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ká sọ́ra ó rí para máa ń tì wọ́n náà tí wọ́n náà bá ti ẹ bá ti ń jọ ń lọ nígbà tó o ti ní igi lórí ẹ̀ ó rí para máa ń tì ọ́ ẹ̀rí eléyìí ẹ̀ṣẹ̀ ni tó ń ìlàjò bóyá lè níbèrè á máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ báwọn ọ̀wà tí wọ́n máa mẹ́nu bà fún wa òun làwọn ọ̀wà bí burú tá a gbọ́dọ̀ ṣọ́ra fún tọ́kádó níbi ìwà rere tí tí adélé ní sàlá a máa tẹ̀síwájú ń pa àwọn ìwà búburú tó yẹ ká ṣọ́ra fún. wàhálẹ́kùn sọ́lá tó lọ bàkà. Thank you náà. bẹ́ẹ̀ni. náà. Thank you. ẹ rí ìbéèrè tí Abu Amr tí wọ́n béèrè yìí wọ́n ti bi anabi sallallahu asanlaniru wasallam tọ́jọ́ léyìí nígbà tá sọ fún àwọn sàhábà yìí pé atadruna mal kẹ́ ẹ mọ ohun tí ń jọ́rọ́ ẹ̀yìn wọ́n ní kó jíṣẹ́ ọlọ́run ọlọ́run níbẹ̀ ni kó rẹ pẹ̀lú ohun tó ṣe pé tó bá wọ́n wá bí anabi léèrè yìí pé tọ́ba jáde pé nǹkan ní àkìfì pé mi wà nù mọ́ sọ fún yẹn ńkọ́ ó ṣe bẹ́ẹ̀ ńdòótọ́ oníṣẹ́ ọlọ́run ní ọ̀sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ yé ọba wá sí mẹ́wẹ̀ ọkọ̀ ti bàá ti parọ́ mọ́ nìyẹn ọ̀rọ̀ rẹ ti o kò ní í ẹ̀yìn jáde pé nìyẹn jẹ́ oníláburú bọ́yá fẹ́ pè ẹnìkan lọ́wọ́ á sàlàyé fún wa yìí pé àwọn bí burú ti ń ṣe ní ẹ̀rí pẹ́ nìyí ń bà wá lójú jẹ́ bí màá ń jó káàkiri ìgboro ni tọ́yẹ kéèyàn máa jó wọ́n ní kí ló dé onítòṣèlú táwọn ń ṣe yìí náà ni tẹ̀wọ̀n bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ni ṣùgbọ́n ẹni tá a wá sọ fún yẹn afẹ́kẹ́ nìyẹn bá ní pè mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ni kó bá ní bá a sọ̀rọ̀ ìyẹn yàtọ̀ iná làwọn afáàfi ju àwọn nǹkan bíi mẹ́fà márùn-ún kẹ́kọ̀ọ́ ń bẹ̀ inú ẹ̀ ní kéèyàn fẹ́ sọ yẹn lára ìyẹn sọ̀rọ̀ ẹ̀yìn ẹnìkan lóun fẹ́ẹ́ fẹ́ bọ́dà kan sì ìyẹn mọ̀ wípé ọ̀daràn ni bọ́dà yẹn kéèyàn wá sọ wípé ẹnì kan fẹ́ẹ́ fẹ́ yìí o ọ̀daràn ẹ̀yẹ oko ni o mẹ́ẹ̀ sọ pé mẹ́ẹ̀ sọ ayẹ̀ rárá sẹ́wọ̀n pé sọ ẹ̀sẹ̀wọ̀n pé ò sí tọ́ba sì gbọ́ sẹ́wọ̀n pé yóò bínú wípé o pè mí lọ́daràn ìwọ dájọ́ dárùngbọ̀n sí bẹ́ẹ̀ ni irú eléyìí àwọn àfáàní kì í sọ̀rọ̀ ẹ̀yìn rárá rárá bọ́ọ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi nǹkan tí ì sọ̀rọ̀ òun náà kí kéèyàn fẹ́ júwe yẹn lápẹẹrẹ nísìnyẹn ni tó tínrín kọ́ wá sọ pé afá tínrín yẹn là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ṣé wọn pẹ́ ni ó tínrín gan yóò fẹ́ kí wọ́n pọ́n òun lé kọ́ kàn sọ pé wọ́n wẹ́ ṣùgbọ́n gbólóhùn tínrín yẹn ni ó fi yé yẹn tí yẹn bá sọ pé tínrín ó fi hàn pé kò ní láìkì tó bá wà báyìí irú ẹni yẹn ọlá yẹn ń rẹ̀ kò sí láì fi ń bí yẹn mo rọ̀ àbí yẹn ń sọ yẹn lára àbí yẹn jẹ́ pòkì ọjẹ́ pòkì bí ẹni tó ń ṣe bídí ànísìn gẹ́gẹ́ à ọ̀dọ̀ àfáà tó fẹ́ lọ kéwú ní ọmọ àmúwá rẹ àwọn àfáà ni máa ń lọ sakùránì tí ọ̀dànù káàkiri fún yẹn ṣé mo pé ṣàlàyé bídí àti ń bẹ lára ẹni yẹn ni tó bá sì gbọ́ inú ẹ̀ lè má dùn sí abẹ́ẹ̀ sì gẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn eléyìí àǹfààní wà fún wa láti sọ ọrùn kẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ̀ ti ń rẹ̀ tọ̀ yàtọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ni ẹja fún aláfẹ̀rẹ̀ hindu Bintu yàwó abu ọlọ́ba anabi sallallahu alayhi wa sallam inna wọ́n ní sẹ́rí abu arákùnrin kan tó ní ahun ahun rẹ̀ tó wá ní ojú kòkòrò kò ní fún yẹn ní dúkìá tí ó tó yẹn àfi tí yẹn bá jí mú lẹ́yìn rẹ̀ àtọmọ. ẹ rí i pé ohun tó sọ yẹn sọ̀rọ̀ ẹ̀yìn ni àbí kí n sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ni. ṣùgbọ́n láti lè gba ẹ̀kọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi nípa kíni o nípa kíni ohun tí ó ṣe. òjíṣẹ́ ọlọ́run á pé tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ khudhi min malihi ma yakfiki wa baniki bil ma'ruf múnú dúkìá rẹ̀ ohun tó tó wà tó ọmọ ẹ lọ́nà tó dáa mọ̀rọ̀ bá nìyẹn ti yé so irú ilé yẹn bóyá yẹn fẹ́ sọ yẹn lára ni àbí yẹn fẹ́ pàkíyèsí àbí yẹn fẹ́ yẹn fẹ́ júwe yẹn ni àbí yẹn kẹ́ ya kò kí yẹn lè sọ ohun tẹ́niyẹn ṣe àbó láti ṣe kẹ́yìn lè sọ pé nǹkan báyìí ló ṣe fẹ́ni tá a rí pé bóyá fẹ́ dìde sí ṣùgbọ́n kí yẹn kẹ́ wàá jókòó ẹ rí i pé ìta máa ń sọ kò nídìí àròjọ lọ títí kí àwọn akẹ́ntì mọ̀ kọ́rọ́ ẹ̀yìn ni tá a bá sọ báyìí àtúkà ni kò sí gbèsè kẹta fẹ́ gbé lórí ẹ̀ sáfà yẹn ìmọ̀ ń fọ́ tó àwọn ọmọbìnrin ládùúgbò ni ẹ lọ́ọ́ pè kẹ́ ẹ bá sọ̀rọ̀ kì í sì yẹn akẹ́sọ́ lásán àtúká ọba sọ̀rọ̀ àtúká kẹ́ àwọn àfa olóòlà aláṣẹ́wò wo kíní kan ìgbà kan onídìí gbogbo eléyìí mọ ọba nìyẹn ti yé fẹ́ni yẹn bá ṣe bí náà ìyẹn sọ̀rọ̀ ẹ̀ ni tí ọba tó wá sí ìyẹn parọ́ mọ́ ni ẹ̀dígẹ́dì ẹ̀ díẹ̀ báyìí wàlúkú sálámù tó lọ́wọ́ sáà. Okay. ok. wàláhì ó nídìí kéèyàn ṣe ìwádìí ń dáadáa èmi náà ti gbọ́n tó sọ ó dẹ̀ nídìí kéèyàn wádìí dáadáa wípé oògùn kan wà tó ṣe pé téèyàn bá tọ̀ tẹ́ báyìí téèyàn bá ṣe ẹ̀bùn nǹkan sí nǹkan ni ó sì lápá lára èèyàn ó ní ìdí ìwádìí dáadáa ká sì má parọ́ sára yẹ ó ní ṣúgbà nú ẹni ọba dẹ̀ jìnà sí rojú ìyẹn ló ti sọ ẹ̀sìn rẹ̀ àtọmọlúwàbí rẹ̀ nàṣíhà mi náà ni pé irú àgúnmu ranù yẹn kéèyàn má lò torí innal halala bayyinu wa innal harama bayyinu ẹ̀tọ́ fojú hàn ipe ẹni tí wọ́n ní jẹ̀dí ń ṣe ńgbà tá a gbà pé jẹ̀dí ń bẹ torí àwọn aláfà àwọn onímọ̀ ìlera aláfọ̀wé àwọn ọ̀gbà pé jẹ̀dí ń bẹ ń tiwọn àwọn aláfẹ̀gùn ìbò wọ́n ní kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ògùn eyín wọ́n ní kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ibi ẹ̀yin lẹ mọ̀ pé ọmọ ni bóyá ara rẹ̀ ń gbóná lásán ni kì í sọ̀rọ̀ ògùn eyín kankan sọ ihun tí ó dára lójú tọ́kẹ́ wa máa balẹ̀ síjú ni pé ní ẹ̀ bá lò àbí dìdì ń dé yẹn wọ́n ní kéèyàn fi nǹkan ra ó clear ṣùgbọ́n tí wọ́n yàgbẹ́ tẹ́ ọ̀rẹ́ dì báyìí ó tún jẹ́ àwọn olóòbá ọ̀lẹ̀ àwọn ó bá tún bí nàìjíríà ìmọ̀ àfẹ̀gbin ṣeré gbogbo nǹkan tó bá sì jẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́ bí ẹ̀gbin bí ìdọ̀tí nǹkankan mẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀fẹ́ ká tún máa rí ká máa fi ṣeré mọ́ a lè rí bí kankan tá a lè fi báàkì ẹ̀ fún wa pé ànẹ́bí ó gbégbẹ́ ọ wá ṣe kankan báyìí sí gbẹ́ àà nírọ̀ ẹ̀ lè rí àbó gbé tọ̀ níwà ń lọ yẹ̀tọ̀ wò ó mú kinní kan agbọ́ tàwọn obìnrin tí wọ́n máa ń fi ń yẹ ìtọ̀ wò ṣùgbọ́n ń gbà tí kòkòrò yóò tí ì kú kí ẹ ṣe pé yóò ṣe lára obìnrin ẹ̀kọ́ obìnrin tó bá fẹ́ra kùn ní ìsìn wọ́n ní kó sáré gbé tọ̀ sínú gò wa àwọn dẹ̀ ti ní nǹkan tí wọ́n máa jù sí tí nǹkan ẹni bá ti ń jò labalábá ń àwọn ìgbà kìíní yìí ó ti fẹ́ra kùn nítorí àwọn nǹkan kan tó wà nínú tọ̀ yẹn tí ò tí ì jáde kó ń bẹ̀ wá túmọ̀ pé nǹkan yẹn máa máa ṣiṣẹ́ sára obìnrin yẹn mọ̀ gbogbo nǹkan bá dẹ̀ ti ní ìrújú bẹ́ẹ̀ ọ̀dà kí yẹn jìnnà sí wallahu a'lam. ọ̀dà afẹ́fẹ́ nìyẹn ni pé kó rùkún rẹ̀ dáadáa bí ṣe máa ń rù torí wọ́n ròyìn irun òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa wọ́n ní irun rẹ̀ qasdan ìmọ̀ ń wà níwọ̀ntúnwọ̀nsì ni ìdó ìmọ̀ ń ṣe déédéé títẹ̀ kọ̀kọ̀ títẹ̀ kọ̀kọ̀ máa ń ṣe déédéé kí ni o ìforíbalẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba yẹn fà sí jù sí ní nǹkan tá a kàn tó mọ̀ mọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam òun ni pé tí wọ́n bá ń kírun lọ́wọ́ tí wọ́n bá gbọ́gbé ọmọ wọ́n máa ń yára kírun yẹn abẹ́ ti gẹ̀ẹ́tì láti lè fi sànú ọmọdé ìyẹn nìkan láàmú ṣùgbọ́n pé kéèyàn lọ́ lóhùrù kù lára tẹ́lómi náà bá tún bọ̀ ńkọ́ téèyàn ò nífẹ̀ẹ́ léèyàn ni téèyàn bá sáré dìde náà ọ̀rẹ́ ọ̀rọ̀ lápàdé ní tó ní kọlọ sáàpù ní ọjà gbádùn àwọn igbó. náà. wà láwọn kan. a ti lé ọ̀rọ̀ táwí àti bá ti gbèrò wípé ohun tóun gbà lérò nìyẹn tọ́lá àwọn ènìyàn ò sí ṣùgbọ́n kẹmọ wípé yìí táwọn máa gbọ́ yé ọ̀tọ̀ o kẹmọ pé ohun tí wọ́n á sọ fún yẹn ohun tó fi yàtọ̀ sí ti nàbí láì Ibrahim nìyẹn ohun tí wọ́n á sọ fún yẹn ni pé kéèyàn wá púrúfù àìgbádùn yẹn pẹ̀lú pépà ọ̀fìn ẹ̀yìn pé yẹn lọ rí dókítà kan yóò yẹn parọ́ gbogbo nǹkan mẹ́rin ọ̀yẹ́ kéèyàn sọ̀rọ̀ àpò tó bá pé yẹn wí pé inú sẹ̀kìm pé inú mi ò dùn sí a lè pè ní táwọ́ríyà ṣùgbọ́n ìdí ọlọ́ọ̀ padà mú pépà tí ó fi báàkì yẹn ah, ìyẹn lágbára díẹ̀ ọlọ́wọ́ àlọ́ ilẹ̀ ibò wọn bẹ́ẹ̀ ní ọlọ́ ah. ó lè dáwà lọ́wọ́.